إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أطر الصلاة والسلام محمد صلى الله عليه وسلم لينا بكي أو ما يلطف أبدا الله سبحانه وتعالى إدوكي خشمي ṣe البركة ìjókòó kọlọ́wọ́ subhanahu wa ta'ala kó ṣe ní ìjòkó àǹfààní kí ọlọ́wọ́ subhanahu wa ta'ala kó wájú kí apẹ́láyé pẹ̀lú àlàáfíà àti ìdúró lórí sọ́nà wọ́n wá kí ní kíkí àdáyẹrí àṣírí fọ́rin àlè aṣáájú àfúgbà Allahu ta'ala وصدد خطاه وبارك في عمره وعمله kọlọ́wọ́n bá kó ní kí arìnrìn pẹ́ ìgbìyànjú tẹ́lẹ̀ ṣe ní ayé iná kọlọ́wọ́n bá kó mọ́ bẹ̀yìn ládà rẹ̀ àti gbogbo al-ikhwatu al-mudarrisun tí wọ́n kọ̀yìn lọ́wọ́ láti jíṣẹ́ ọlọ́wọ́n bá ní ayé kọ́nà ọba kọ́mọ́ sí gbogbo yìí ní ládàá rẹ̀ lẹ́yìn tí wọ́n ní a fi máa bára wa sọ̀rọ̀ òun náà yìí tí wọ́n kéde fún wa ila Allah الإمام البخاري والإمام أحمد نموذجا ìmá fèsì àwọn àdánwò níbi ìpèkè ọ̀sọ́jú ọ̀nà ọlọ́run ọba al-imam ahmad àti al-imam al-bukhari wọ́n fẹ́ ká wo ìgbésí ayé àwọn méjèèjì ráńpẹ́ nípa àwọn nǹkan tí wọ́n bá yí níbi dáwà ìlàlá níbi ìtọ́súnnàká in tí ò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ o ni pé dáwà súnnà èyí tí a rẹ̀bọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó fi àwọn sahaba Radwanullahi alayhim tó fún wọn lé lórí ó rí àwọn challenges bó ṣe rí challenges nípìnlẹ̀ lásìkò ànábì sallallahu alayhi wa sallam tánàbí sọ wípé bada al-islam ghariban wa sayaudu ghariban kama bada fatuba lil ghuraba islam bẹ̀rẹ̀ ní ẹ̀sìn tí ó stringy sáwọn èèyàn yóò sì padà di nǹkan tí ó tún stringy sí àwọn èèyàn fàtúbà lè gbọ́rọ̀bà ìró dùnú fún àwọn tí wọ́n bá ń bẹ gẹ́gẹ́ bí àjòjì ní àsìkò tí islam bá jẹ́ nǹkan tó stringy sí àwọn èèyàn islam ni ànábìnrin sọ́ńbí báyìí òun náà ni alìsílámù ni mo sọ fún wa ìsìláàmù tó ṣe wípé ó mọ́ kangakanga kúrò níbi al-shirk wal-bid'ah tó mọ́ kangakanga kúrò níbi shirk ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́ ọba wal-bid'ah àti bídíà bákan wal-khuzaa' àbálá àwọn tí ó ń ṣàrẹ ẹ̀sìn táwọn èèyàn tí bọ́ wọlmáàsì àti àwọn ṣẹ́ṣẹ̀ ìsìláàmù tí a nábi sallallahu alaihi wasallam tó mú wà nílé a rí pé àwọn èèyàn gbógun tí wọ́n dẹ̀ gbógun tí àwọn tí wọ́n gba ìsìláàmù nípìnlẹ̀ wọ́n gbógun tí ànábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n gbógun tí àwọn sàhábà rẹ̀ débi pé ọlọ́run bá ní wazulzilu hatta yaqula rasul ọlọ́run bá ní wọ́n mì wọ́n débi pé òjíṣẹ́ ń sọ àti àwọn tí wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ pé mata nasrullah ìgbà wo ni ìrànlọ́wọ́ ọlọ́run ọgbọ́n dé tó ṣe pé ó jẹ́ nǹkan tí ó ní agbára fún wọn tó eléyìí kò ní jẹ́ nǹkan tó ṣe wípé yóò kásẹ̀ ńlẹ̀ àwọn èèyàn ó sì máa takun tó jẹ́ ẹ̀sìn òdodo yìí wọn ló fà tó wá pé alimami ahmad tí àwọn afá wọn pè ní imam ahli sunna tí wọ́n bí wọn ní nǹkan bí one sixty four hijra àti lẹ́yìn nǹkan bí one hundred fifty four years lẹ́yìn ikú anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní wọ́n bí imam ahmad ni wọ́n bí wọn sáyé ní ìlú iraq wọ́n kẹ́kọ̀ọ́ ń bẹ́ bẹ́ẹ̀ ni wọ́n mú ìmọ̀ ẹ̀sìn ní èyí tó ṣe wípé ó dojú àmì níbẹ̀ láì ní fa ìtàngùn torí pé tá a bá padà sínú àwọn ìwé ìtàn tó sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ àwọn afẹ́ẹ̀sìn àbáwọn tó ti kọjá ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n alimam ahmad wọ́n kọ́ ìkọ́ sunna bẹ́ẹ̀ ni wọ́n ń pèpè sí sunna ní àsìkò tí alimam ahmad rahimahullahu ta'ala tí wọ́n dábàá àwọn ìjọba al-abbasiyya ad-dawlatul abbasiyya àwọn ni wọ́n ń ṣe ìjọba ń gbà yẹn àwọn ni wọ́n ń ṣe ìjọba ní àsìkò gbà yẹn ó ti kúrò ní ọwọ́ àwọn umawiya àwọn bàlú umayya àti àwọn tí wọ́n jẹ́ bí ọmọ ọmọ muawiya radiyallahu anhu ó ti kúrò lọ́wọ́ wọn ó ti di nǹkan tó ṣe wípé ó bọ́ sí ọ̀dọ̀ àwọn àwọn àbàsíyà àdáwọlẹ àbàsíyà ní àwọn agbègbè iraki tí ó di pé kí ni wọ́n ń fẹjú ní àsìkò gbà yẹn wọ́n ń pe olórí kan ní abdullah bin harun al-ma'mun harun al-rashid ìkan lára àwọn olórí ní dáwọ́lá abbasiya ó wá bí ọmọ kan tí wọ́n ń pè ní abdullah ṣùgbọ́n orúkọ tí ó kọ́mọ́n pẹ̀lú ẹ̀ òun ni kan pè ní almamun so abdullah ọmọ àrùn àrùn òun náà wọn a máa pè ní àrùn arrashid so ọmọ rẹ̀ abdullah òun ni wọ́n pè ní kíni abdullahi mahmoud lẹ́yìn ìgbà tí àrùn rashid tí ó jáde láyé ọmọ rẹ̀ yìí abdullahi mahmoud òun ni ó padà bọ́ sí ipò agbára òun ló padà bọ́ sí ipò agbára ipò padà bọ́ sí ló padà bọ́ sí ọwọ́ rẹ̀ àbálọ àbábọ̀. Sọ́yìn yìí, ó jẹ́ èèyàn kan tó ṣe wípé ó wò wípé àwọn ìmọ̀ àwọn fàlásífà nkankan mara wọn yẹn tí wọ́n ti ẹ̀ ṣe tẹ́rẹ́jámọ̀ wọn kan translate wọn sí èdè lárúbáwá kí àwọn mùsùlùmí kan lè benefit mẹ́ẹ̀ ní àsìkò ìgbà yẹn náà ó ti fọ́ọ̀lù fún àwọn al-Mu'tazila àwọn al-Mu'tazila àwọn Mu'tazila àwọn àfọ́ọ̀tì sọ̀rọ̀ wọn fún wa àwọn làwọn tó ṣe wípé ìròyìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọn a máa ṣe tàwílù rẹ̀ tí wọ́n máa yí padà wọ́n ní àwọn oríṣiríṣi àdìọ́kàn tí wọ́n nígbàgbọ́ nínú rẹ̀ ìyẹn àwọn Mu'tazila tá ń sọ yìí so nígbà tí ó di pé ọjọ́ ń gorí ọjọ́ wọ́n ń ṣe tẹ́rìjámọ̀ wọ́n ń translate àwọn ìwé àwọn philosophers àwọn Greek works wọ́n translate wọn sí èdè lárúbáwá torí kó bìlíìbù pé ìmọ̀ tó yẹ kí àwọn èèyàn mọ̀ ni àbálọ àbábọ̀ ó padà fọ́ọ̀lù fún àkídà ipe al-Qur'an makhluq alukur'anu makhluk kí ni túnmọ̀ eléyìí tabaníkà tu òun ni pé alukur'an makhluk ẹ̀dọ́ ọlọ́run ọba ni mi rò pé agbọ́nkà tí mo ń sọ yìí kí ni a bá sọ pé alukur'an ẹ̀dọ́ ọlọ́run ọba ni kí ni nǹkan tá a gbọ́ yé ń bẹ̀ ta ló lè sọ fún wa tabale yẹn kàtó ń sọ pé alukur'an nǹkan makuluku ni ẹ̀dọ́ ọlọ́wọ́ bá ní alukur'an kí ni nǹkan tá a fẹ́ gbọ́ yé di ọ̀rọ̀ yẹn kí lẹ́yìn ẹ̀ ń tra ì láti paasi fún wa náà. ẹni ẹ kò sí èyí sọ̀rọ̀ kò sí ìròyìn ọlọ́run bá níbi rẹ̀. Now, a gbìyànjú, but n tí mo fẹ́ kẹ́ ìṣẹ̀ sí ìṣẹ̀. Now, okay nam a náà súnmọ́ but ẹ ti jẹ ẹ ti ìtì tí mo fẹ́ kí ẹ sọ. Nam ife ẹ̀dọ̀ ọlọ́run bá ní Al-Qur'an tán sọ ife ìjọ́ ọlọ́run bá rẹ̀ ti dá yóò pé láwọn agbègbè kan kò ní pé láwọn agbègbè kan ẹ̀sùnmọ́lé bọ̀ mo fẹ́ ó ní kankan tí mo fẹ́ kí agẹ́ẹ̀tì gangan náà. ok ẹ̀yin náà súnmọ́lé yìí náà kí n fi hàn kan lọ́pọ̀ sí mi sí náà. Aleykum. dàtí ẹni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn kí ni nǹkan tó fẹ́ kí kí ló ń takò gángan. Ẹ̀hán, ibi tí mo lọ gẹ́gẹ́ nìyẹn. Ṣẹ́yìn tó bá ti pé Al-Qur'an makhluk, in tó ń sọ, in tó fa gbólóhùn Al-Qur'an makhluk ni pé wọ́n gbà pé ìròyìn ọ̀rọ̀ sísọ kò sí fọ́lọ́mù. Torí pé táwọn bá ti sọ fọ́lọ́mù ọba ń sọ̀rọ̀, àwọn ti fi ntí máa ṣẹlẹ̀ àti fi òyìn ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala laysa mahallan lil hawadith kò ń ṣe ni tí ìṣẹ̀lẹ̀ máa affect nísì tá a bá bímọ sáyé ọmọ yẹn ò ní sì máa sọ̀rọ̀ àyè kọ́ tó bá yá yóò padà máa sọ̀rọ̀ tá a bá bímọ sáyé ọmọ yẹn ò ní tí ì rí na tó bá yá yóò padà rí na ojú ń lẹ o ṣùgbọ́n kò tí ì fojú yẹn rí na tábàbí masai ọmọ yìí ní tí gbọ́rọ̀ tó báyá yóò máa ṣe kí yóò máa gbọ́rọ̀ so tó túmọ̀ sí pé ọmọ yẹn ní mahalu lil hawadith àwọn ìṣẹ̀lẹ̀ ó ṣe kí ó máa affect rẹ̀ ṣùgbọ́n tábà sọ pé ọlọ́run ọba ń sọ̀rọ̀ àbò ń gbọ́rọ̀ àbò ń rí na àwọn Mu'tazila wọ́n gbà wípé àwọn jàmíyà generally wọ́n gbà pé a ti sọ lọ́wọ́ ọba di mahalu bil hawari ó ti dẹni tó ṣe pé òun náà dàbí ẹ̀dá tí àwọn ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ sí tó ṣe pé ìṣẹ̀lẹ̀ ó máa ṣe kíni yóò máa change ẹ̀ sọ́bìnrin fi ọ̀nà táwọn lè fi fọ́ lọ́wọ́ ọba mọ́ òun ni káwọn ta gbogbo àwọn ìròyìn wọ̀nyẹn sọ wọn lọ́wọ́ ọba ò kì í sọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ò ṣe kíni kò rí náà kò gbọ́rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àwọn náà tún jókòó àwọn wo wípé ó láwọn ìròyìn kan tọ́lọ̀ ń gbọ́dọ̀ ní tí ò bá láwọn ìròyìn yẹn kò qualify kápẹ́ ní kíni ní olúwa lára mọ sọ̀rọ̀ yóò rí iná yóò gbọ́rọ̀ yóò máa ṣe kí ni yóò máa gbọ́rọ̀ yóò nímọ̀ yóò máa gbèrò yóò lágbára wọ́n ka àwọn ìròyìn méje pé ìròyìn eléyìí ó gbọ́dọ̀ máa bẹ̀ lára ẹni tá a fẹ́ pè ní olúwa wa gbọ́dọ̀kóyé àwọn fi takọ àwọn màrùtẹ́zílà táwọn bá gbogbo ìròyìn yẹn tán gbàdára ṣùgbọ́n àwọn àṣàrà kan sọ pọ́nà ọba ń sọ̀rọ̀ náà wọ́n á ní ọ̀rọ̀ tó ń sọ kàlámù nàfsàní kàlámù nàfsàní that is ọ̀rọ̀ tó ń bẹ nínú ọkàn ọlọ́run ni nínú ẹ̀mí rẹ̀ kò ń ṣe ọ̀rọ̀ tó sọ síta bí harfin wọ̀sọ̀ọ̀ṣì kò ń ṣọ̀rọ̀ tó sọ pẹ̀lú áràfin ṣàbí mo ṣe ń sọ̀rọ̀ nísìnyí ẹ̀ ń mi àìrẹ́ ẹ̀kọ́ ẹ̀rọ àwọn owó ẹ̀ sí fi bẹ́ẹ̀ ni mi mo ń sọ̀rọ̀ ìhàfin wọ́sà òsì kí n tí mo ń sọ ẹ̀ lè máa kọ́ kalẹ̀ pẹ̀lú kí ni letters mi náà lè ní ẹ̀ ṣe kí sọ àwọn àlùsùn nẹ́tíwọ̀n jọ̀mọ́ òun ni pé kí Allahu yatakallamu bi harfin wa sawt ọlọ́run ọba ń sọ̀rọ̀ pẹ̀lú ohun àti kí ni àtàrà sí so àwọn mọ̀tẹ́bílà sọ̀nba kọ́lọ́ ọba òṣìṣẹ́ kí kò kí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn àṣàyẹ́rà ni ó ń sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ẹ̀mí ẹ̀ ló wà so lóbi sọ yìí pé al wọ́n á ní jìbìrìlù ló ní wọ́díǹsì ẹ̀ àbí ànábì ló ní wọ́díǹsì ẹ̀ bí bàtà sọ pé ọlọ́wọ́ bá kàn bí sí ara jìbìrìlù àbó ní sí ara ànábì sallallahu alaihi wasallam ànábì ló wá lo wẹ́sì ẹ̀ láti lè fi ka Al-Qur'ani síta ṣe táwọn àtàrà wọn sọ yẹn sọ wọn ní alukur'an yìí síra kan ní ibaratun an kalamillah àbí kan ní hikayatun an kalamillah ní tó ṣe pé ó mú ẹ̀xprẹ́sì ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọba wọn ní inú ẹ̀mí ọlọ́run ló wà Kurani táwọn ń kà yín kọ́ wọn ní so màá fẹ́ kí a tẹ̀ yìí ká mú imam ahmad alayhi rahmatullah yíṣù tí wọ́n ní pẹ̀lú ọba so ọba yìí ìyẹn alimamun ó bẹ̀rẹ̀ sí ní ṣe translation ó kó àwọn àfa mara àwọn àfa tó kó mara àwọn àfa tí wọ́n nílò rí àwọn mọ̀rẹ̀dẹ́sílà mara wọn lára wọn àbólórí wọn gángan ọ̀dẹ̀ntẹ́ntẹ́ ni Ahmad bin Abi Du'at Ahmad bin Abi Du'at òun ni àpọ̀ ọba gbogbo ọba rẹ̀ máa ní kí ni ló máa ń láàbá àti òkú mara tí àdìẹ ọkàn àpá àtọba múmára ò bá ti gbádùn ọba náà dáhùn tí àpá tí ọba múmára tó bá jẹ́ pé àpá àti àkíyà gbádùn ní tó náà ní kí ọba ṣe kí ni kó gbádùn níbi ọ̀rọ̀ àkídà sọ̀rọ̀ yẹ pé tá a bá lọ káàkiri ayé ìlú mùsùlùmí lónìí gbogbo ìlú mùsùlùmí olórí ìlú kọ̀ọ̀kan ìjọba ìlú kọ̀ọ̀kan ó máa ní àkídà tí wọ́n ń náwó lé lórí ní òròpóyé ẹni ìlú tẹ bá lọ ìjọba ìlú yóò ní àkídà náà máa ń náwó lé lórí tó ṣe pé wọ́n máa fowó sọ̀pọ̀tì àwọn tíra wọn wọ́n máa tẹ̀ ẹ́. nísìnyí ẹ̀dẹ́ sáwọn oníṣì àkídà tí wọ́n sọ pé àkídà tí táwọn èèyàn máa ń pè ní àkídà tún alwahabiyya. sọ̀rọ̀ mi yé òun ni ìjọba Saudi ó náwó lé lórí. bó tiẹ̀ jẹ́ pé àkídà ẹ̀ náà ni àkídà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àkídà àwọn sàhábà àkídà àwọn àbá àṣáájú tánjú onísúnnà ṣùgbọ́n àkídà táwọn olóhun tí wọ́n náwó lé lórí nìyẹn tẹ́bá lọ sí Egypt ìjọba wọn náwó lórí àkídàtú al-ash'ariyya bẹ́ẹ̀ náà ni tẹ́bá lọ sáwọn lóbi Morocco bẹ́ẹ̀ lọ sáwọn lóbi Tunisia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibòmíì wọn náwó sí kí ni alàkídàtú almáturidiya alàkídàtú almáturidiya àti alàkídà àṣàríyà wọn jọra wọn gan so yàtọ̀ díẹ̀ díẹ̀ rẹ̀ ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ní àsìkò abdullah alma'mun tó ń ṣe ọmọ harun al-rashid àkídà tó ń náwó lé lórí kò náà ń pè ní mu'tazila àkídà àwọn mu'tazila àkídà tí àwọn amúrú bin kubeij wáásí bin akọ jambu sọfwan àkídà tí wọn gbé wá tí wọn spreadi òun lọba ìgbàkanjẹ pẹ̀lú ẹ tó dẹ̀ ń ṣe kíni tó náwó lé lórí gan tó gbà kó òun fi sin lọ́n tó gbà kó òun fi ṣe kíni òun fi sin lọ́n so débi wípé ọba yìí ń gbà tí ó jẹ́ olórí ní nǹkan bí one ninety eight ìjìrá nǹkan bí kíni one ninety eight ìjìrá àní bí Imam Ahmad ní bí one sixty four so ọba yìí ó jẹ́ ó gba ipò bàbá rẹ̀ Harun Rashid ní nǹkan bí one ninety eight ìjìrá ó dẹ̀ lò twenty years lórí oyè twenty years lórí oyè kó tó di kó wá jáde láyé so nǹkan bíi two eighteen hijira òun ló jáde láyé two eighteen hijira ló jáde láyé so ó lo how many years huh? twenty years ló lò lórí oyè ṣẹ́rí bó ṣe bẹ̀rẹ̀ oyè yẹn tó ń lọ tó ń ṣe lọ ibẹ̀ ni ó ti di pé ó ń kó àwọn mọ̀ràn mara irú ahmed nabi buhari ta sọ yẹn ó fa mara ó bẹ̀rẹ̀ sí encourage àwọn mọ̀tẹ́sílà so gbogbo àwọn ìwé àwọn greek philosophers wọ́n bẹ̀rẹ̀ sí ṣe tẹ́rjámà rẹ̀ sínú èyí lárúbáwá ó di pé ó ń da poison sí àkídà àwọn mùsùlùmí ó ń da poison sí àwọn àkídà àwọn mùsùlùmí so ìgbà tó máa fi nìkan bí ah, two twelve two twelve that is lẹ́yìn nǹkan bí ọdún bíi mẹ́rìnlá lórí ìjọba rẹ̀ ó ṣe ní nǹkan bí ọ̀ràn ẹ̀yàn pé gbogbo èèyàn gbọ́dọ̀ gbà pé alukur'an mahmud gbogbo èèyàn gbọ́dọ̀ gbà pé kí alukur'an mahmud ẹjẹ́ ní tún bèrè lẹ́ẹ̀kan sí kí ni ìtumọ̀ tó fẹ́ káwọn èèyàn gbà yẹn kí ni tí ó ń sọ pé káwọn èèyàn gbà ẹ́ nafiu sifati الكلام لله. nítorí fẹ́ في fọ́ọ̀sì àwọn èèyàn ni pé ẹgbà pé ọlọ́run ọba òkè ń sọ̀rọ̀ ẹgbà pé kí ọlọ́run ọba òkè ń ṣe kí òkè ń sọ̀rọ̀ àjọkàn ilé mi ó ti wà ńlẹ̀ náà tẹ́lẹ̀ ṣùgbọ́n kò rí political support àjọkàn tí ò bá rí political support ó lè mọ́ ṣe kí ó lè mọ́ spread dáadáa àti máa gbọ́ jáàmù sọ fún wa nù jambu sufwan àti gbọ́npa rẹ̀ òun ni lára àwọn tí ó kọ́ ṣe nafiu sifatu ọlọ́mọba subhanahu wa ta'ala bífọ́ rẹ̀ wọ́n pè yàn kan ní aljaad bin dirham òun lẹni tí ìkanú àwọn ọba pa òun ló sọ pé ọlọ́mọ ọba ò bá nàbí Ibrahim ànábì Musa alayhi kò bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò mú ànábì Ibrahim ní khalil ìbá ti gbọ́ ìtàn yẹn ipe èèyàn kan sọ pé ọlọ́run ọbọ bánábì musa sọ̀rọ̀ torí pé ọlọ́run ọbọ òkè ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò mú ànábì ibrahim ní ààyò torí pé ìmú ní ààyò yẹn ní ìtumọ̀ ẹni pé nǹkan máa ṣẹlẹ̀ fọlọ́ nìyẹn iná mẹni tá a bá nífẹ̀ẹ́ ó ní bí nǹkan ṣe máa máa ṣe wá ní ọkàn nípa rẹ̀ so àjáde bẹ̀rẹ̀ ó ṣe náà kí o sífàtù wípé kí ni alkulla bákan náà sífàtù wípé alkalamu aljabu sọ fún wa òun wá lẹ́yìn rẹ̀ òun náà ta asfara pẹ̀lú ẹ̀ ó wà influence pẹ̀lú ẹ̀ ó bẹ̀rẹ̀ sí spread kìíní ẹ̀ káàkiri àwọn ìlú Khorasan kẹ̀kẹ̀mọ́ra wọn àwọn èèyàn fún olùkú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ but kò sí ọba tó rí ní support kan ẹ̀ kò jẹ́ kó tà sẹ́gbà tó máa di àsìkò Abdullahi Mahmoud ọmọ arun Rashid òun ṣe kí ni òun promote nǹkan ẹ̀ so gbogbo àwọn bíi Ahmed nabi Duhaj wọ́n di àwọn apá ìjọba tó ṣe pé wọ́n padà ní ẹnu nílùú wọ́n padà ní ẹnu nínú ìlú so ọba ìbẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀sì àwọn èèyàn láti kí wọ́n gba nǹkan yìí kan sọ pé alukur'an wo mahluk ni ẹ̀dọ̀ ọlọ́wọ́ ọba ni ọlọ́wọ́ ọba dáa ni kò kí n ṣe pé ọlọ́wọ́ ọba sọ ó sọ ọ́ lọ́rọ̀ mo rò pé pọ́ǹtì yẹn clear so ìgbà tí ó máa fi di nǹkan bí twenty eight uh, two eighteen yẹn rádà two eighteen ṣẹ́wọ̀n pa wà ní fourteen forty seven one thousand four hundred forty seven la wà wáyé sí àsìkò tá à two eighteen ẹ̀ẹ́dẹ́gbòjì náà kan sẹ́yìn ṣé two eighteen so ọba yìí ó ti le gan lórí ọ̀rọ̀ yìí ó wá sẹ́ǹdì sí ẹni tó jẹ́ bí olórí àwọn ọlọ́pàá rẹ̀ ó sẹ́ǹdì sí wípé àwọn àfáà tí wọ́n ń bẹ ní bàgàrà torí pò ń gangan fún rẹ̀ àyè kan tó ń pè ní Tarsus ló wà Tarsus ó ń bẹ nínú Turkey inú Turkey so Tarsus Baghdad ó ń bẹ ní Iraq lónìí so ibẹ̀ ni kí ni wọ́n wà tẹ́lẹ̀ so ó wá sẹ́ndì olórí ó sẹ́ndì sí ẹni tó jẹ́ bí àwọn ọlọ́pàá rẹ̀ pé gbogbo àwọn àfáà yẹn ẹ̀jẹ̀ sọ fáwọn èèyàn wípé kí ni Al-Qur'anu makhluq ìgbà tí yẹn jíṣẹ́ fún àwọn àbá pẹ̀lú trex ẹ̀rú bà ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wọ́n ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí ní juwọ́lẹ̀ torí pé ogun náà ò bá sọ ìyá ní àbíkú sọ̀pọ̀lọpọ̀ sọ. Alimam Ahmad àtàwọn bíi mélòó kan wọ́n dúró lórí kíní ipe kò sí tó yọ ipe kò sí tó yọ Al-Qur'an kalamullah laysa bi mahmud alukoran ọ̀rọ̀ ọlọ́wọ́n ba ni kò ń ṣe ẹ̀dọ̀ ọlọ́wọ́n ba ṣẹ̀ǹfẹ̀ tó bá dẹ̀ dúró lórí nǹkan tí ó takò tíjọba dúró lé lórí ṣẹ̀ǹfẹ̀ nìyẹn tó súnmọ́ òní pé kí ó wà persecuted ibi tí nísìnà yẹn ìtìnà yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn so nígbà tó yá àwọn bí mélòó kan wọ́n padà padà lórí kìíní ó wá kó àwọn méjì péré okùn àmẹ́nu àwọn méjì kéré ní gbogbo àfáà tó ń bẹ lóòlù àfáà méjì kéré ló wá kú alimam ahmad àti ẹni tí a ń pè ní muhammad bin nuhu muhammad bin nuhu òun kéré lọ́jọ́ orí sí alimam ahmad so àtúrí ẹ̀ básìkò bá ṣe mọ̀ wá mọ́ màá gbìyànjú láti kàkà àwọn kan jáde tábà lọ sínú sí àwọn alábìnú bàbá títí alhafiz zahabi ó ní sọ́ọ̀lì ọmọ ìmáàmù ahmad kan náà ọmọ ìmáàmù ahmad kọ́ọ̀l sọ̀nìtò abu yakub ó ní mo gbọ́ tí mi sọ wípé lámà òtún náà ra ishaq ní ibrahim lilmihna ìgbà tí wọ́n mú wa lọ sọ́dọ̀ ishaq ọmọ ibrahim lilmihna fún tẹ́tí that is ẹni tó jó lórí ọlọ́pàá òun ni ishaq ọmọ ibrahim rẹ̀ kórè àlẹ́yìn kìtàbù lẹ́rí kìtàbù alẹ́rí sọ́ra ìlàtọ̀ sùs so yàní al-ma'mun lẹ́tà tó wá láti Tarsus níbi tí olórí wà wọ́n kà fún wa fakana fíìmà kúrò àlẹ́yìnà lára nǹkan tán kà fún wa ní pé laysa kamithlihi shay kò sí tó dàbí ọlọ́run ọba subhanahu wa ta'ala wa huwa khaliqu kulli shay òun dẹ̀ ló dá gbogbo nǹkan fakultu alimami ahmed ni mo ní wa huwa sami'ul basir òun dẹ̀ ní ọba tí gbọ́ gbogbo nǹkan ọba tí rí gbogbo nǹkan ṣe wọn pé náà fẹ́ sọ ni pé wọn ò fẹ́ fi sífàtú sánmi àti nǹkan kan bìnrin ilẹ̀ kọ́lọ̀ mọ́mọ́ amadu wa dá wọn padà pé ó mẹ́nu alukur'an ní àpékin wà wọ́n sọ ní ewu lọ́sọ̀ yìí kọ́ọ̀lá sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́ mọ́mọ́ amadu ní súnmọ́ tóṣìnà kọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ́tì àwọn èèyàn ẹ̀yìn àwọn àpá fàwùjì ọ̀bìmọ̀ ẹni tí ò bá sọ wọ́n ní kan lọ tì í mọ́lé àfa tí ó bá sọ pé alukur'an makhluk wọ́n ní kan lọ tì í mọ́lé fa ajaba alqawmu jami'an gbogbo àwọn àfa ni wọ́n sọ èyí tí olórí ọlọ́pàá tó fẹ́ kan sọ ghayra arba'a àfọ̀n mẹ́rin péré àbí bàbá mi wa muhammad bin àti muhammad ọmọ nur wa ubaydullah bin umar القواريري بكنا عبيد الله مع عمر القواري والحسن بن حماد أتي حسن ومحمد سجاد ثم أجاب عبيد الله بن عمر لن ي وني عبيد الله بن عمر وهم قال جواله والحسن بن أماج الحسن بن أماج نا جواله وبقي أبي ومحمد بن نور في الحبس bàbá mi àti muhammadu ọmọ nuhu nìkan ló wá ń bẹ láti mọ̀lé so onífọ̀mọ́kàtà ayyama fil hapsi bàbá mi àti muhammadu nuhu àwọn méjèèjì wọ́n ń bẹ láti mọ̀lé fún ọjọ́ gbọ́ọ́rọ́ ثم ورد الكتاب من طرسوس lẹ́yìn náà lẹ́ka wá wá láti Tarsus ìlú ta ní oúnbẹ Turkey ní òní yàmílùú يحملهما فبحملهما ردا فحملا مقيدين زنيلين sọ yìí pé kí wọ́n gbé àwọn méjèèjì wá sí Tarsus wọ́n gbé wọn kúrò ní Baghdad kan wà kan wọ́n gbé wọn lọ sí Tarsus níbi tí Abdullahi Mahmoud tó ń bẹ mú kọyíadé tí wọ́n dẹ̀ ṣe pé ní ká dé wọn pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. so uh, lẹ́yìn yẹn wọ́n mú wá eh, ambalọmọ ishaq ó ní samitu abu abdullah ahmed ibn ambal ó ní mo gbọ́ tí abu abdullah ahmed ibn ambal yaqul tó ń sọ wípé ma ra'aytu ahadan ala hadathati sinni ní ìrẹ́yìn kan tó ṣe pé ọjọ́ orí ẹ kéré wàkílá ti ẹni yìí tí ìmọ̀ rẹ̀ ò lẹ́ ń ṣe pé ìmọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ akwọn bí amrillahi ní muhammed nur tó ṣe kó dúró ti ọ̀rọ̀ ọlọ́run ọba bí muhammed ọmọ nur ìyẹn imam muhammed ló ń sọ eléyìí so ambal bin ishaq sọ pé imam muhammed ó sọ ọsọrọ yìí وإني لأرجو أن يكون الله قد ختم له بخير ó ní mo ókù kí ọlọ́run ọba ó ní kí ọ̀rọ̀ rẹ̀ já síre àti mo ókù kí ọlọ́run ọba dé kí títàn rẹ̀ tó jẹ́ títàn tó ga kọ́ọ̀lá ní dátayá omi mọ́ mahamadu náà ọjọ́ ń dẹ̀pọ̀ lọ́jọ́ kan wà á nà máa wù kìlúwẹ́yìn tá a bẹ jọ ń bẹ láti mọ̀lé àwọn nìkan làwọn jọ wà papọ̀ níbi ká ti àwọn ọmọ olóńsọ fún àti yá abu abdullah eré abu abdullah allah allah ọlọ́ndọ̀wọ́ ẹ̀ o ìnáka látàmítìlì ó dàbí èmi o position tó occupy inú ìlú ó yàtọ̀ sí position tẹ́mi occupy o anta rọ́jùnú yóò kádà bíi èèyàn táwọn ènìyàn ń kọ́ ṣe ni ẹ́ وقد مد الخلق عناقهم إليك àwọn èèyàn ìwọ ni wọ́n ń retí lọ làwọn lọ ìyẹn àwọn aráàlú àwọn so ilé ìkàlìmọ̀ àkóónú mínkì wọ́n wo ohun tí yóò tọ̀wọ́ ẹ̀ bọ́ fàtẹ́kìlá أو نحو آدم من الكلام أصلا قد جواب فعجبت من تك من آه من تقويته لي ما محمد لي مسلما نبني بوشين سميلاكين ومعيضته إياي مسلما بواسطة يوم يشفني تلك أجور يركيري sí imam ahmad ṣùgbọ́n dúró lórí tí imam ahmad dúró fandur bí ma kú ti مرض وصار إلى بعض الطريق ó ní wo nǹkan tó ṣe wí kó padà wá jẹ́ àtibọ̀tán ọmọ yìí àwọn jọ ń lọ dàtí wọ́n gbé wọn kúrò ní Baghdad tán gbé wọn lọ Tarsus ọ̀nà mẹ́rìndọ̀ ó bá ṣàárẹ̀ فصار إلى باب الطريق فمات ojú ọ̀nà ló kú sí فصليت عليه ودفنته èmi nìkan náà mo kírun sí lára èmi nìkan náà mo tún sin abúmú kọ́ra bí ana àyè tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ náà ń pè ní ana kọ́ra ahmed bin ali bin sabit wa kanat wafatu sanata samani ashara wa miatain ikú rẹ̀ ìṣẹ̀lẹ̀ ní two ó ṣẹlẹ̀ ní kíni two eighteen ṣàpá nígbà tí ó di bí two eighteen yẹn ní kíni yẹn lé gan tí abdullahi mahmoud tó ní kí wọ́n máa fọ́ọ̀sì ẹ̀ láwọn èèyàn lórí so ó lé gan ó ti gba àdìọ́kàn yẹn láti ibi two twelve bọ̀ kò lé lórí ẹ̀ sẹ́ńgbà tó máa fi di tówọ́ọ̀sì ìparí ayé tiẹ̀ ó lé lórí nǹkan yẹn sẹ́ńgbà tí wọ́n wá rí páwọn àfa fẹ́rí pé ogun wọn ti juwọ́lẹ̀ ní túláàsì ó wá ku àwọn méjì péré ó ku Muhammad bin àti alimam ahmad ipa àwọn eléyìí ojú wọlé oníkan máa mú wọn bọ̀ wá so ojú ọ̀nà òun ni muhammad náà kú sí lẹ́yìn ìgbà tó ti ṣe imam ahmad láti pé ó gbọ́dọ̀ kúrò lórí kíní o sọtọ́ máa ń pe imam ahmad ní imam alisunna kò ń ṣe pé torí wípé kò sáwọn àfa àṣewájú ọkọ ṣùgbọ́n gbà sunna tabani sunna that is akida tó lálàáfíà là ń sọ sí ìgbà tó fẹ́ di nǹkan tó fẹ́ dojú ẹ̀ bolẹ̀ òun nìkan ló ṣẹ́kù ló dúró gbogbo àwọn àfa yòókù ni wọ́n ti lẹ̀ láwọn àfa tí wọ́n ń bẹ ní àwùjọ ibi tí agbára ọba yẹn mọ gbogbo wọn náà ti lẹ̀ torí pé wọ́n tẹ́sí wọn pẹ̀lú yà wọ́n jù wọ́n sẹ́wọ̀n ibi tí nǹkan ti máa ń lé nìyẹn sẹ́mọ̀ kí ẹ bá ń sọ nǹkan abẹ́ ń ṣe nǹkan tí ò bá sí nǹkan tó ní í ṣe pẹ̀lú bí threat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹ̀yà ṣe lè máa di kíni kó máa sọ nǹkan yẹn freely wọ́n bá ti di nǹkan tó ṣe yí pé ó mú ẹ̀wọ̀n àbó mú kó wọ́n pààyàn so àwọn èèyàn ó máa ṣe kíni wọ́n ó máa tààrọ̀ ọjà lórí nǹkan sọ ọkàn wọn ó lè má ju nǹkan yẹn lẹ̀ ṣùgbọ́n torí threat torí pípa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè mú ọmọ àtàrọ́jà àlórí nǹkan yìí mọ́mọ́ àmọ́dù wa ta pípé kò sí tó jọ sọ́nà fi ń pè ní kíni ìmáàmù àìsùnà ìmáàmù àwọn onísùnà tábà wo one sixty four àlìmáàmù ṣáájú ìṣíwájú rẹ̀ dé one fifty ni wọ́n bí ìmáàmù ṣáájú ọmọ kéwù ìmáàmù ṣáájú rí ìmáàmù ahmad ìmáàmù malik nǹkan ninety three ọ̀ṣọ́ náà wọn so gbogbo àwọn ẹ̀sìn wọn ṣíwájú imam ahmad sufyan bin sa'id tawri wọn ṣíwájú imam ahmad sufyan bin uyayna wọn ṣíwájú imam ahmad ọ̀pọ̀lọpọ̀ wọn ṣíwájú imam ahmad pọ̀ jantirẹ nù àwọn àfa ṣùgbọ́n kí ló pàtó fi ń pe imam ahmad ní imam alisunna òun ni pé ìgbà tí nǹkan fẹ́ dàrú pátápátá imam ahmad dúró so. Uh, eré jẹ́ ọ̀rọ̀ nípa Muhammad Nuur bóun ṣe parí ìgbésí ayé rẹ̀. nam kí mama amadu kó tó di pé wọ́n dé Tarsusu tí ọba wà information dọ́dọ̀ àwọn náà wípé ọba ti kú so ọba náà ṣàárẹ̀ wọ́n ní malaria mú òun náà padà ṣe kí ni ó padà kú so nígbà tí ọba kú wọ́n ní láti dá ìmáàmù amadu padà sí baghdad sọ wọ́n dá wọn padà sí baghdad wọ́n lọ tì wọ́n mọ́lé padà ń bẹ́ so tán lo nǹkan dé ọdún méjì lé níbẹ̀ ní gbogbo àsìkò yẹn náà ni wọ́n máa sọ wípé kí wọ́n gba ọ̀rọ̀ yẹn nígbà tí abdullahi mahmoud tó jáde láyé ó gbé ipò fún ẹlòmíì tí a mọ̀ sí al-Mu'tasim al-Mu'tasim so Muhammad al-Mu'tasim ó jẹ́ àbúrò Abdullahi Mahmoud Mu'tasim yẹn náà Muhammad lórúkọ rẹ̀ so máa ń fi àwọn nǹkan tá a pè ní bí ó kí àbí nǹkan kan sí ọ̀nà fi ní kí ni al-Mu'tasim al-Mu'tasim billah tó ti yẹ nísìnyí so Muhammad al ó jẹ́ àbúrò fún al-Ma'mun àwọn méjì jẹ́ ọmọ Harun al-Rashid so al-Mu'tasim ló padà gba ipò lẹ́yìn ipò ẹ̀gbọ́n rẹ̀ tó ń ṣe al-Ma'mun al-Mu'tasim ó gba ipò lẹ́yìn fúkání ẹ̀gbọ́n rẹ̀ tó ń ṣe al káwá wo tí bí jẹ́ àbúrú sí al ó tún wá sọ àsọ́ọ́lẹ̀ fún al tó kọ́ kalẹ̀ fún wípé orí tí mo dúólé lórí o ni kò dúólé lórí o ọ̀rọ̀ tí alukur'an makuluku yìí ó gbọ́dọ̀ máa spread yẹ fáwọn èèyàn kó páyọ̀ ọlọ́run kó tẹ̀lófin ẹ̀sìn kó ṣe ó dẹ̀ tún sọ fún pé kó dúó lórí pé kí alukur'an makuluku torí pé ikú bìlíìbù pé ó jẹ́ òdodo yìí ó kọ́ kalẹ̀ ó ní dẹ́ ẹni tó jẹ́ wàzírù mi yìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn ṣàkíyèsí àwọn olórí àánì kéèkì ni ẹni tó jẹ́ bí wàzírù ṣòun ìsìlámì alápèjúwe ẹni tó jẹ́ mínísítà fún nǹkan ẹ̀sìn ìyẹn tálákì lẹ́ẹ̀kan ta ló jẹ́ wàzírù Ahmed ibn Abi Duhaj zakunlọ́kẹ́rọ̀ ó ní kí ó dúró tì kó fún support alẹ́sọ̀rọ̀ nígbà àkídà àwọn ọmọ tẹ́sílà nìyẹn ṣe kí ló spread so ó gbà kó lo wàsíyẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ kó sún ahmed bin abidu aji kó sún mara àwọn nǹkan tí yẹn fẹ́ kó sọ ó ń sọ ó wá tọ́jú àwọn ìmọ̀ ahmed ló fi fi ìmọ̀ ahmed sẹ́wọ̀n fún kábíkì ni fún nǹkan bíi two years plus ló fi fi imam ahmad sí ẹ̀wọ̀n tán fi àjẹ imam ahmad so tó ṣe pé wọn ó gbé wọn sí bí bíá bí bí àpáta àròkúta kan tí wọn ò ní kí wọn dùbúlẹ̀ síbẹ̀ wọn máa ṣe wọn ní ẹgbà wọn nìkan sọ wípé kí ni alukur'an wà fún imam ahmad ma sọ pé kí ni alukur'an kalamullah hẹrù wà fún. gbòròpin náà sọ pé that is àní ò sọ ń pọ́lọ́ wò fi sọ̀rọ̀ ìrọ̀ ọlọ́run sọ̀rọ̀ mẹ́sẹ̀jì yẹn nìyẹn sọdúnwá sọ pọ́lọ́ wò fi sọ̀rọ̀ àkùránì tí àárín o túmọ̀ sí pé kí kò ń sọ̀rọ̀ ọlọ́run ẹ̀dọ̀ ọlọ́run ni gbogbo nǹkan táwọn ọmọ ìyá sọ lẹ́ẹ̀kan ni pé ókè àwọn àdínkùlé wà ń bẹ̀ kíní kan gbogbo ẹ̀ pé wàá ṣe kíni gbogbo ogun tẹ́lifí tó bá ti jẹ́ ẹ̀dọ̀ ọlọ́run ni ìdínkùlé wọ̀ ọ́ nǹkan oríṣiríṣi lè ṣẹlẹ̀ sí so Imam Ahmad ṣá àtàkù náà ni so títí títí ó fi di wípé Al-Mu'tasim òun náà padà Sorry, sorry, sorry. so ti ní tí al-Mu'tazili tó náà fi kú tó náà fi kú ní nǹkan bí two twenty seven to twenty eight tó náà fi kú so lẹ́yìn ikú títí ẹ̀ ọmọ tiẹ̀ ọmọ bíbí inú tiẹ̀ tẹ́pẹ̀ ní al-Wathiq tí ó ti ń sìn ìyẹn náà tún gbapò fún ìyẹn náà ṣe kí ni ìyẹn náà gbapò fún òun náà tún kọ́ntínú nǹkan yìí bó tiẹ̀ jẹ́ pé ìfìyàjẹ Imam Muhammadu ìyẹn ti rọlẹ̀ torí pé nígbà kan fìyà jẹ́ jẹ́ jẹ́ náà rí pé kò change so wọ́n padà pàtì wọ́n padà sí ni wọ́n pàtì ṣùgbọ́n wọ́n sì spread their àkídà yìí so àlùwáfíìkù náà tún kọ́ntínú pẹ̀lú ẹ̀ títí títí òfò adìpọ̀ náà kú ní nǹkan bí ọdún bíi mélòó lẹ́yìn ọdún díẹ̀ lẹ́yìn ìgbà yẹn ni sọ ẹlòmíì wá tún gba ipò tó ń ṣe ọmọ bíbí inú mọ̀tẹ́sí bákan náà tí orúkọ tiẹ̀ ń jẹ́ alimutawaki ní nǹkan bíi two thirty two sọ alimutawaki ìgbà tó ń gbapò òun padà ṣéèjì kúrò ní ìlànà àwọn tẹ̀síwájú rẹ̀ ó padà wá bẹ̀rẹ̀ sí accommodate sunna ó bẹ̀rẹ̀ sí promote mazhabi àwọn imam ahmad tẹ̀lé pé ó fẹ́ kí imam ahmad kí wọ́n jẹ́ di apá tó ṣe pé àwọn ní ó mọ àpọ̀tì imam ahmad kan dá gbogbo àwọn kan ẹ̀ ṣáàkì ẹ̀lẹ́gbò òdodo ṣùgbọ́n kó kéèké gbapò kan ní ipò ìlú àwọn ọ̀fẹ́ gbà ṣùgbọ́n ìfúsúnnà ní sọpọ́ọ̀tì bákan náà àwọn tí wọ́n yàn sí ipò ó jẹ́ fún àwọn àfáà súnnà ní fìǹkan yẹn tí ìgbó bó ṣe wà ní àsìkò Ma'mun bó ṣe wà ní àsìkò Mu'tazili bó ṣe wà ní àsìkò al àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá sọ yẹn àwọn àfáà bídíà ni wọ́n súnmọ́ra ṣùgbọ́n pàtí Al-Mutawakkil ọmọ Mu'tazili tóun débẹ̀ ìyẹn ọmọ rẹ̀ kejì tó jẹ́ ipò ọba lẹ́yìn bàbá wọn lẹ́yìn ìgbà tí ẹ̀gbọ́n rẹ̀ wá sí ti jẹ òun padà wò pé káwọn lọ síbi tí àwọn ọmọ amadu wà eléyìí ni tí ó bá so eléyìí ni fitna kan máa ń sọ pé fitna tún àmì ìfìnà tún al-Imam Ahmad ntí mama amadu go through so wọn tọ́jú àwọn afọ ànígbà yẹn gan so mama amadu wọn ti wọn malé wọn sí wọn lẹ́gba débi pé ẹ̀jẹ̀ yóò máa ṣe kíni yóò máa dà lára wọn. náà láwọn àsìkò gbà fi ń tọ́jú wọn yẹn ó ní nǹkan kan tó ṣe yí pé lára nǹkan tó ṣẹlẹ̀ ṣáà pé àwọn afá wọn a máa ní sọpọ́tì àwọn aráàlú gbà mí táwọn aráàlú pàtàkì lọ àwọn ọ̀dọ́ wọn máa sábà gba títí wọn so ló jẹ́ pé ẹ alhamdulilah ìkan lára àwọn ọmọ kí wọn kí imam ahmed wọn kọ síra tí wọn ń pè ní asunna wọn ń pè ní kí ni asunna alhamdulilah sunna alhamdulilah síra àkídà ni nínú asunna yìí alhamdulilah ló mú wá wípé alimam ahmad wọ́n ṣàwọn kankan nípa bá a ṣe ń kọ́ṣọ́nà àwọn èèyàn lórí bí ká má dá nǹkan rú. ó ní wàá bára na abubakar marudi kọ́lá samitu abu abdullah ya amur bi káfí jimá wa yunkiru khuruja inkara shadida. wọ́n ní abubakar marudi lára àwọn fúlẹ́ǹtì mọ́ mahamadu tó súnmọ́ pẹ́kípẹ́kí abubakar mahud sọ wípé mo gbọ́ tí abu abdullah ìyẹn imam ahmad yá mo lè káfí bí káfí dìmá ó ń sọ fún àwọn ọ̀dọ́ àtàwọn lọ́bà tí wọ́n wípé ẹ má tẹ́jẹ̀ ẹlẹ́ o ẹ má lẹ́ẹ̀ fẹ́ bá o lórí fa wàhálà nítorí tí mo ń gbó turu yìí wọ̀nyí ń kírun kúrú jà nǹkan ṣẹ̀dí dáa ó dẹ̀ ń takò kan ṣe kùrú jùlẹ̀ lórí ní ìtakò tó lágbára ṣẹ́mọ̀ kọ́lọ́nkó ṣàánú wa ni tí ẹ̀ bá rí fìtínà ń gbà míì tí àfa bá rí fìtínà àbẹ́ni tí ó ń ṣàfà náà tó bá rí sọ̀pọ́ọ̀tì àwọn èèyàn yóò ṣe kiri yóò wọ ẹ̀kọ́ ọmọ ẹni ṣùgbọ́n ìmọ̀ Ahmad alẹ́ rahmatullah wọ́n tún ń wo agbègbè wípé ṣé káwọn èèyàn jáde ègéṣe olórí kan dá nǹkan orúkọ sọ́pọ́tì Mama mọ́mọ́ amọ́dọ̀ owó àǹfààní títí wọn káwọn òkú kẹrí ẹ̀yìn ẹja da gbogbo ẹ̀rù lọ́pọ̀lọpọ̀ àwọn tí ọmọ ń pera wọn ní activist ẹ báwọn òṣìṣẹ́ ṣùgbọ́n mọ́ Muhammad rahimahullah ta'ala yunkiru khuruja inkaran shadida ó ń takò khuruji gan ní pé ara ẹ̀ ṣe káfù bímọ ẹ̀ má tẹ̀lé ẹ̀ lẹ́ẹ̀ so eléyìí sọ fún wa sincerity alimam ahmed alayhi rahmatullah torí pé ibi tí wọ́n ti máa ń tẹ̀sí sincerity yẹn lélẹ́yìí kọ́nà wa kó kó ṣàánú wa. so bákan náà wọ́n tún mú wa wípé Haris, ó sọ fún àwọn pé kọ́ọ̀lù. سألت أبا عبد الله في أمر كان حدث ببغداد قبل الإمام أحمد بن كتوش لني بغداد وهم قوم بالخروج تاو خلف الجادي جنس يولوني فقلت يا أبا عبد الله الحارث ني مني آه، أبو الحارث ني مني إلى أبو عبد الله má takúlù fi khuruji ma awlai alqawm kí lè rí sí pé káwa náà jáde pẹ̀lú wọn láti lè jáde against olórí ní ìlú Baghdad ní ìlú tí mama Amadu wà فقلت يا أبا عبد الله ما تقول في الخروج مع أولاه القوم فأنكر ذلك عليهم اتقوا إن كان وجعل يقول wọ́n ni mọ́ muhammadu wọn sọ pé subhanallah adimaa adimaa wọ́n ni mímọ́ ọlọ́run ọba adimaa adimaa ẹ ṣọ́ra fún títẹ̀ ẹ̀jẹ̀ẹ́lẹ̀ lára zalik mi support yẹ wọ́lá amúrú bí mi pààyàn láṣẹ kẹṣẹ irú nǹkan báyìí asọ́bùrù alama nahnu fi khayru min alfitna wọ́n ní ká ṣe sùúrù lórí ntàn báyìí ó lórí fún wa ju ká dá fìtínà mí lẹ́ lọ yusfaku fi adima tí wọ́n wá tẹ ẹ̀jẹ̀ àwọn èèyàn lẹ̀ wọ́n yusfabahu fi al-amwal tí wọ́n sọ dúkìá àwọn èèyàn di nǹkan aláàlì àgbọ̀dá yẹn bá bẹ̀rẹ̀ protest nísìn ẹ̀rí àwọn ọmọ ta nǹkan kàmọ́ra ń já ṣọ́ọ̀bù wọ́n mọ lu ti ṣọ́ọ̀bù àwọn èèyàn so imam ahmad ní títà bẹ́ńbẹ́ yìí ká ṣe sùúrù lórí rẹ̀ kágbà kékin àmúwọ́ ọlọ́run ọba ẹ̀rí kálẹ̀ dúró eléyìí ó fún wa ju pé kí á ní afẹ́ jáde olórí tó yẹ olórí ta ni tí ó wà fa tó fi jẹ́ fi jẹ́ tí wọ́n sọ dúkìá àwọn èèyàn di nǹkan ẹ̀kọ́ bákan náà wọ́n fi so wọ́n ní fi bákan náà àwọn obìnrin àwọn ìyàwó oníyàwó bó ma bá wọn ṣe ránù àbí àwọn nǹkan tó jẹ́ nǹkan haramu mo ma bá ọ létí òfin ọlọ́wọ́n bá ń bẹ́ ama alimta ma kana nasu fi yaani ayyam alfitna qultu wan nasu alyawm alaysu hum fi fitna oníṣẹ́ orí o mọ nǹkan táwọn èèyàn ń bẹ́ẹ̀ ní àsìkò fìtínà mo níṣẹ́ àwọn èèyàn sí ni fìtínà ń ya abu abdullahi abu abdullahi qala wa in kana fa innama hiya fitnatun khassa Imam Ahmad jẹ́ pé fìtínà ni fìtínà tó wà káàsọ̀ ni tó jẹ́ specific àti fi tó ń ṣẹlẹ̀ sínú wa báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fìtínà káàsọ̀ ni. fàyídàwọ́pọ̀ àṣọ yìí tó bá di pé àfàdà yọ síra wa nísìnyí táwọn èèyàn padà yọ àmọ́tì fìtínà fìtínà yóò di fìtínà tí ó kárí wọn kọtọ àti sobol bákan náà yóò di pé àwọn èèyàn yìí lè jáde ní rọrùn mọ́ wọn ò máa dáná ó ní asọ́bùrù aláhàdà torí náà a ṣe sùúrù asọ́bùrù aláhàdà a ṣe sùúrù lórí eléyìí wọ́yẹ́ sàmù lákàdénú kọ́irù lák kẹ́sìn rẹ kí ó jẹ́ nǹkan tí ó lálàáfíà eléyìí lórí fún ẹ o. ورأيت ينكر الخروج على الأئمة وقال الدماء لا أرى ذلك ولا أمر به so abdulharith ń lórí tí ó ń takò kámá jáde gbèsò lórí ó dẹ̀ ń sọ pé sọ́ra fún títẹ̀ ẹ̀jẹ̀ ẹlẹ̀ èmi ò sọpọ́ọ̀tì lórí mi ìdè lọ síbi tí ẹ ń lọ yẹn so eléyìí sọ fún wa sincerity imam ahmed alayhi rahmatullah kánípa afa mi ni afa mi ni yóò sọ pé kí ni yóò ní kí àwọn èèyàn kàn sínú nǹkan yẹn kí gbogbo ẹ dàrú ṣùgbọ́n wò pé táwọn dúró lé lórí lódodo àwọn ò dúró lórí àwọn lè mọ̀ rí persecution gbogbo àwọn apá tó kù ni wọ́n ti wọ́n ti sá so àwọn nìkan ni náà ríra wọn àwọn nìkan náà ríra wọn so ló jẹ́ pé torí àsìkò ni Imam Ahmad alayhi rahmatullah nígbà tí ó tó àsìkò kan tó fẹ́ jáde láyé torí pé pàtó ní nǹkan bíi two forty one àwọn náà ṣàárẹ anábí wọn ní one sixty four gbàtó ní nǹkan bíi two forty one àwọn náà ṣe kíni wọn ṣàárẹ àwọn àbẹ lórí ìbùsùn òkú ṣùgbọ́n fífọ́ kó tó di nǹkan yẹn àwọn àfáà tí wọ́n já àwọn àfáà tí ó lẹ́nu ní ìlú náà abalọ́ lẹ́nu dàbí àwọn èèyàn mọ̀ wọ́n lóní sún náà tán jẹ́ pé dáwà ni Imam Ahmad boycott wọn Imam Ahmad ṣe kí ni wọ́n boycott wọn lára àwọn tí wọ́n boycott wọn àwọn àbá jankan-jankan Yahya bin Ma'in àwọn ń gbọ́ Yahya bin Ma'in ọ̀rẹ́ Imam Ahmad tímọ́tímọ́ ni ó ju Imam Ahmad lọ lọ́jọ́ orí díẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n Imam Ahmad boycott Ali bin Madini àfa ìmáàmù Buhari, tí Buhari Bukhari sọ pé mi yẹpẹ ara mi níwájú èèyàn tẹbi mo ṣe yẹpẹ ara mi níwájú alidil madina alidil madina juwọ́lẹ̀ fún kan ẹ̀ àtàwọn míì bẹ́ẹ̀ tó gba ọdún ṣe wípé wọ́n àjábà níbi mísínà yẹn mama amadu boycott wọn tó ṣe pé wọn ẹ jẹ́ kẹ́ni bọ́dí nu wọn kó wá sílé àwọn rẹ̀ wọn bẹ́ni bọ́dí sọ̀rọ̀ nu wọn so Ibn Jawzi nínú manakidul imami ahmad wọ́n sọ nǹkan nípa ilé ìpọ̀ torí àsìkò mi nílé wọnú ibẹ̀ yẹn so wọ́n ṣe boycott gbogbo wọn àwọn tó ṣe pé àjábú filimẹ́sìnà àwọn tán juwọ́lẹ̀ so lára àwọn tán juwọ́lẹ̀ filimẹ́sìnà ó ní al-imam yahya bin ma'in gbàtí màmá amadu wá di pé wọ́n ń bẹ lórí ibùsùn kú yahya bin ma'in wá wá.

láti sọ nǹkan tí àwọn sọ so bẹ́ẹ̀ ni àwọn ń lo hadithi ammar bin yasir àwọn náà ma hadith ammar bin yasir àbí àmà so wọ́n sọ wọ́n ní imam ahmad la yukallim ahadan mimman ajaba hatta yalqa Allah azza wa jal lára nǹkan tí imam ahmad bọ́lọ́n ṣàdéhùn kí wọ́n gbọ́ tó ṣe kí wọ́n àjábà yẹn wọ́n sọ pé Quran makluk bó tẹ̀ jẹ́ pé kò dénú wọn náà Muhammad ló wọn níbẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n yí pàdé ọlọ́run wa subhanahu wa ta'ala. famazala Yahya ya'tazir Yahya bin Ma'in wọn bá Muhammad tó mú excuse wá wa yaqul hadith Ammar ó ń sọ yìí pé amud alẹ́rìí alẹ́rìí fún kàtà náà ṣe hadith Ammar ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó ní kí ni illa man ukriya wa qalbuhu mutma'innu bil iman ẹni tí wọ́n bá jẹ́ ń pàtí ọkàn rẹ̀ dẹ̀ kún fún ìmáàní ẹni yẹn ò ní ìyú ṣèbí Ammar bin Yasir ìgbà tí àwọn ẹni sọlá àtàlám tó gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ sí ipò sọkẹ́lmọ̀ kúfù Ànábì sallallahu alaihi wasallam ní kayfa tajid qalbak bóòlù ṣe rí ọkàn rẹ̀ sí oní mutma'inna bil iman ọkàn mi kún fún imani anẹ́gbọ́n lọ́wọ́ ní àádú fàájì tábà tún fìyà jẹ èèyàn àwọn ọ̀gá rẹ̀ torí pé ẹrú ni wọ́n eh, pa rẹ̀ àti bàbá rẹ̀ nítorí Islam sọ ọmọ náà wọ́n wá ń rẹ̀ wọ́n wá sọ pé kó ṣe kún fún pẹ̀lú ọmọ wa sọ wà lọ bá nàbí ànábi wa béèrè lọ́wọ́ ìsọ̀lá kéèkọ́ tẹ́jú kọlbà bó ló ṣe rọ́kàn rẹ̀ sí ó ní mùtùmá ìnàbì ìmọ̀ ọkàn mi kú fún ìmánì ànábi ní àádú fáájì tí wọ́n bá padà ìwọ náà ṣe kíni ìwọ náà tún sọ sọ ń tó sọ lákọ̀ọ́kọ́ yẹn náà ó túmọ̀ sí wípé o ní kí ní ọdúró kò ní ẹsíùsì láti sọ nǹkan tí o sọ yẹn torí pé ìlànà òkèèyà wọ̀ kọ́ńdùhù mùtùmá ìnùn في الإيمان ولكن من شرها بالكفر صدر فعن غضب من الله ولهم عذاب عظيم أن توني شنو أنت جيت أقنع رئيس الكفر منه شو أنت أقنع أن آه إني إني أسكيز سيايا المعين مولي وفي إمام أحمد إمام أحمد آه رحمه الله تعالى وني إمام أحمد هو أنصري فطلب أحمد وجهه إلى الجانب الآخر Imam Ahmad turned Uju see the other side. فقال يحيى أف يا يا شوي يا بن ما يفكرني شوي àti ẹni tí ẹ ń tíráì láti súnmọ́ tí ò fẹ́ rí yín rí sẹ́wọ̀n tí máa bíyàn tí ara ní o wàkọ́ ọmọdé dìde wàkọ́ yáyá mi láyé kúbà lánàá ọ̀dọ̀rà kò gbẹ fíìsì wa aṣọ gbogbo ẹ̀ náà ó ní fakaratu ba'da ẹni tí ó narí èsì tẹ̀lé wá ní bó ṣe jáde ó lè ní náà jáde tẹ̀lé wọ́n wá jalisun ala al-bab tó borí tó lọ jòkó síbi ẹnu ọ̀nà imam ahmad faqala ayyu shay'in qala ayyu shay'in mẹ́rin wá ń bèè lọ́wọ́ òun nígbà tó rò ń pé òun náà ti jáde tẹ̀lé kí ló sọ أي شيء قال أحمد كنا أحمد سو بعدي لن بس مكرم له قلت أني مصيب يحتج بحديث بحديث عمار أني مصيب أمري حديث عمار وا فحديث عمار حديث عمار شديد ثم بندني كي مرات وهم يسبونك èmi àmọ́ mo kọjá lọ́dọ̀ àwọn kìlìrí wọ̀nyẹn tán jẹ́ tí wọ́n dẹ̀ ń bú ẹ wọ́n ń bú ẹ ànábì sallallahu alaihi wasallam ọ̀nà àìsùhùn mo ṣe wá àfihàn wọn pé kí wọ́n bú ẹ mọ́ fadarabuni wọ́n nà mí wà á ń tún qila lakum ẹ̀ wà á rẹ̀ yìí fẹ́ lu hadith Ammar qila lakum wọ́n sọ fún ẹ̀yìn wípé nuridu an nadribakum a máa nà yín a máa ṣe kí ni a máa nà yín tẹ́ ẹ̀ bá sọ nǹkan ta ni kẹ́ ẹ sọ yìí wọ́n ti nà yín o wọn ti nà ní àmọ́rò òun ti rí yàǹtì ẹ̀yìn wọn kàn dẹ́rù bàyín lásán fàtọ́mí ti ẹ̀yà ẹ̀kọ́ ẹni tó gbà wá ní pé mo á gbọ́ tí ẹ̀yà ń sọ wípé múri ahmad ẹ̀yà ahmad wọ́n pàṣẹ ọ̀gá yẹn àti ọgbọ́n nǹkan yẹn jù wá lọ kápọ̀rọ̀ láhùlák kọ́nà ọba kí ó ṣàkóyè jù fún ẹ tọ́mọ́ra ètò wàllá ìtàkùtà àdínní ìlà àfààfì yìí nílá ènìyàn mi rè èèyàn kan lábẹ́ sánmọ̀ tó ní àgbọ́yé ẹ̀sìn ju rẹ̀ ahmadu lọ. ṣe léyìí orin so alibi madini lára gbogbo àwọn ẹ̀yẹ ìmọ̀ ahmadu boycott wọn. àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ní àwọn àfa ńlá ńlá imam ahmad wọ́n ṣe ṣáptà kọ̀ọ̀kan àwọn tí wọ́n àjábà ẹ́ tí wọ́n àkọ́kọ́ juwọ́lẹ̀ kan padà wọ́n tètè juwọ́lẹ̀ gbogbo ẹ̀ náà níbi jọ́sí ló mú wá ní. so ó dẹ̀ try láti wo reason tí imam ahmadu fi ṣe nǹkan tó ṣe ṣé wọn àwọn tán juwọ́lẹ̀ á wò pé kò fẹ́ni jó ọ̀rọ̀ kú lágbára ọ̀rọ̀ ìyá lágbára sálẹ̀ mọ́ fún wọn ní excuse ni torí pé anybody wa náà ló bá rẹ̀ ní situation bẹ́ẹ̀ yóò ṣe kí ni yóò fẹ́ juwọ́lẹ̀ ṣùgbọ́n tí màmá amadu ṣe yẹn abọ̀rọ̀rẹ́ rẹ̀ kan tí ó ṣe káríkì ogun náà juwọ́ lẹ́ni àwọn aráàlú ti sọ̀rọ̀ àkídà tí ó padà rinlẹ̀ ní àkídà àwọn mọ̀rẹ̀kẹ́dílà yẹn ṣùgbọ́n tó ní pé màmá Odi takú ó dẹ̀ mọ pòsíṣàn tó ń ọkùpáì nínú ìlú káwọn nǹkan tí muhammed munu ń sọ fún nípa pé káríkì ogun juwọ́ lẹ́ni sìn ẹ muhammadu nù sọ ká ní pò ń lòun ju wọ́ọ́lẹ̀ kò ṣe kí ni òkó bẹ́ẹ̀ sí o ṣùgbọ́n ọmọ yẹn náà ṣe kí ni kò ju wọ́ọ́lẹ̀ téèkú ṣùgbọ́n sọ fún muhammadu ká ní pò ń lòun ju wọ́ọ́lẹ̀ kò àfẹ́tẹ̀ sí wọ́ àwọn èèyàn ń retí tó sọ tó bá fi lè ju wọ́ọ́lẹ̀ báyìí ó ti tán àwọn èèyàn dẹ̀ ní ẹ̀sìn táwọn àfa àwọn bá ń ṣe náà ń ṣe àyẹ̀wò ẹ̀kọ́ ni ìtàwọn àfa àbí tán bá lọ làwọn èèyàn ń lọ ẹ̀rẹ́ lójú yìí sí ó lè kú lórí táfà sọ fún kò ń ṣe pé ó gbọ́ ọyé kọ́ o ṣùgbọ́n mi tí àfà tó nífẹ̀ẹ́ sí tó ń lọ ló ń lọ ṣe orí ìrẹ̀kan tó sọ yí pé tí ọkùnrin adége ń bá ṣe kí ni tó bá ń pàwọ̀ lọ́nu náà àwọn ṣe kí ni àwọn tẹ̀lé rẹ̀ ẹ̀kejì tí mo gbọ́ orú ọ̀rọ̀ báyìí yẹn mo ti kọ́kọ́ gbọ́ lẹ́nu èèyàn kan ní nǹkan bíi twenty something years sẹ́yìn tá a jọ ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ò ṣe súnà kò ṣe súnà náà ni ẹni ẹ ń sọ yìí à ṣé gbogbo eléyìí tẹ ní kò wa ń ṣe yìí ẹ pé àwọn àbọ̀ wọ ná nítorí ẹ àti ìwájọ wọn náà papọ̀ ń bá ẹ. gbogbo ẹni yẹn gbà tó sọ rẹ tó ó nífẹ̀ẹ́ àwọn bàbá adélẹ́wù wípé tó bá ṣe pé iná ni wọ́n wọ̀ pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe yìí nìkẹ́ ẹjọ́ wọn náà papọ̀. ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ bí a bí six or years sẹ́yìn so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìfẹ́ náà fi ń tẹ̀lé àfa díẹ̀ ló ń wo ohun tí àfa ń sọ pẹ̀lẹ́ rí sọlẹ́bí rí ọkùnrin agége oníṣìn ó lè sọ̀rọ̀ tí wọ́n gbé sórí facebook ẹ lè máa rí nǹkan bí eight thousand likes speaking bí eight thousand likes wọ́n ṣe bí òun sọ likes lápèjúwe tí wọ́n mọ̀ tẹ́ likes ìtọ́jú ẹ̀ ló sọ ń bẹ́ẹ̀. torí pé àwọn èèyàn ibi táwọn àfa wọn ń lọ òun náà ń lọ àfẹnjọ́ ṣe wípé òkè ẹ̀rí ló fi ń tẹ̀ láàfa tó bá bẹ̀rù wa lórí nǹkan tó ń sọ lórí nǹkan tó ń sọ màá tí ò bá ni mi ní so Imam Ahmad alayhi rahmatulah wọ́n padà jáde láyé ní two forty níbi janaza imaamu ahmed tá à ń sọ yìí imaamu ahmed janaza wọn àwọn èrò pọ̀ bẹ́ẹ̀ torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú wọn ti padà that is síbi àkídà tó jẹ́ àkídà àwọn sàhábà rìdwanullah alayhi ọlọ́run ọba ti tún lo ọmọ almartesim tá a mọ̀ sí almutawakil láti lè kún Imam Ahmad lọ́wọ́ pé Imam Ahmad wọn wá bá pé kó yin àwọn èèyàn táwọn ó fi sí ipò wọn bá gbọ́ gbàpò kankan ṣùgbọ́n lè wá bá wọn kó kéka lẹ́rìí rẹ́kọ́mẹ́ndì fún position báyìí Imam Ahmad gbogbo àwọn tó já àwọn alákìdá burúkú yẹn wọ́n yọ wọn dànù so wa tilka al-ayyam mudawilu alayna so ó ṣeé ṣe kò ṣe pé nígbà míì àwọn onídídíà ni wọ́n ní ṣáúkà ó dẹ̀ ti pé báwo ní súnà ni ó ṣe kí ni ó ní ṣáúkà that is ẹ̀wọ̀ ìlú mi níṣi súnà ni ó mọ dominate rẹ̀ ìlú mi dẹ̀ ní dídíà ni ó ṣe kí ni ó dominate ń bẹ́ẹ̀ ìlú mi súnà lè dominate ẹ lọ dídí òfin yọjú látara pé àwọn tán gbé súnà yẹn dání wọ́n ti padà gẹ́gẹ́ ni wọ́n ti padà nàgẹ́rẹ́ dídí ó kàtúmọ kọńtrol lọ ni ó lè tún lọ bẹ́ẹ̀ àwọn àkókò tún dìde ni tí wọ́n mọ píṣì súnmọ́ ẹ àkànrí kókè lára àwọn ọba àbí lára àwọn olórí ìlú yóò kàn pọ́ọ̀lù fún súnmọ́ yóò wá di pé yóò tún mọ sọ̀pọ́ọ̀lù súnmọ́ bá a ṣe ń lo ayé nìyẹn so níbi janaza imam ahmad àwọn èèyàn wọn wá ń sọ dáadáa ń pa imam ahmad wọn wá ń ṣépè fún èèyàn kẹtàn ní alkarabisi al-Hussein bin Ali al-Karabisi al-Karabisi òun náà tún dá wàhálà kan lẹ̀ òun náà ni wàhálà tí wọ́n pè ní wàhálà lafzi lil Qur'an makhluk al-Qur'an makhluk yẹn clear bi wàhálà mi tún wá ṣẹlẹ̀ lafzi lil Qur'an makhluk ìtumọ̀ rẹ̀ ni pé tabanikawo ó lè túmọ̀ sí pé ohun mi makuluku ni ṣàǹpé mo ń sọ̀rọ̀ nísìn ọ̀rọ̀ mi makuluku ni èmi gangan makuluku náà ti máa ń alhamdulilayi rabbil alamin arrahmanir rahim kí mo kàyẹ quran alquran makuluku ẹ́ gẹ́rù máa fún àìlẹ́ ẹ̀kọ́ ohun mi tí mo fi kà ń kọ́ ohun mi tí a kó mo ka alukur'an a ní gẹ́rù máa fún kalamullah gẹ́rù máa fún ohun mi yẹ wá ń kọ́ máa fún kú wà lálá ẹ sọ̀rọ̀ ṣẹ́dọ̀ ọlọ́wọ́ bá ohun mi àbí kò ṣẹ́dọ̀ ọlọ́wọ́ màkúlùkù ni ó wù mí ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run tí mo kà jáde kò ń ṣe màkúlùkù náà gbólóhùn lábí bilkur'an màkúlùkù ó lè ní túmọ̀ méjì ó lè túmọ̀ sí ohun mi ó lè lè túmọ̀ sí ọ̀rọ̀ tí mo sọ tí níláwọ́ sọ pé lápapọ̀ yẹn fi rú lápapọ̀ ó sọ nǹkan jáde ó tu nǹkan jáde ó sọ nǹkan jáde yẹlfilu lafdọ́n so lafdọ́n ó lè túmọ̀ sí kí tútù nǹkan jáde tútù nǹkan jáde ó lè lè túmọ̀ sí malfudun ìta tu jáde ìta kọ jáde sísọ nǹkan jáde kọ́ra ayé kọ́ra ó kíra á kíra á kíkà nǹkan kira a qira'a ìtaaka yorùkúyé kátàbà yaktubu kitaban kátàbà yaktubu katban àbí kitaban àbí kitabatan ó lè jẹ́ kí ni mazari kíkọ́ nǹkan kitabun ha a ṣe kí ni ntaakọ so kitabun o le jẹ́ mazari kíkọ́ kíkọ́ o le lè túmọ̀ sí maktubun ń tá a ye. so awalar alárúbá ni wọ́n máa lo mazdar wọ́n máa lo sí kíni ipò mọ̀fòrólù ismu mọ̀fòrólù wọ́n máa lo sí ipò kíni ismu mọ̀fòrólù mazdar ni wọ́n á lo sí ipò kíni ismu mọ̀fòrólù so èwo ni kí n máa sọ yìí pé lábídìl makhluk àbí kí n ní qira'ati lil Qur'an aw bil Qur'an makhluqa tilawati makhluqa kò yẹ so ó lè túmọ̀ sí Qur'an tí mo ń ka ó lè lè túmọ̀ sí ohun mi so karabisi wa sọ yìí pé lafzi bil Qur'an makhluq ìgbà tí Imam Ahmad gbọ́ yẹn àdọ́wò lè tún gbé wáyé ṣùgbọ́n muhammadu sọ yí pé dídí àní gbólóhùn yẹn so okay lábí bí quran zero makluk lábí bí quran zero makluk mọ muhammadu yẹn náà dídí àní ṣóyé tàbí lè sọ fún wa rí sí fi ń takò tó bá rí lazim quran mafuluk wọn ní bíbíà tó bá ní lazim quran gẹrù mafuluk wọn ní bíbíà kí ló fi ń takò ká ló lè sọ ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ bí títa kò lọ́nà méjèèjì. ó ṣe ibi tí wọn náà wò bá gbọ́n ní orí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí. Títí tí wọn fún wọn bá ti correct àwọn èèyàn lè fi ṣe aburú. Sọ́ni tó sọ pé Alkùnrán máa fúlùkù tẹ́lẹ̀ tó bá wò pé pípa àwọn oníṣúná ni wọ́n ti dominate yìí sí. Nítorí wà convince fún yín pé Alkùnrán máa fúlùkù ẹ̀jẹ̀ káwọ̀ lápẹ̀jù. A ní ọba Almamun ìbámu tó lágbára tó dẹ̀ kú ó dẹ̀ tún sọ fún ẹ́ wọ́n sọ fún dání àbúrò rẹ̀ wípé má fi àkídà ilẹ̀ o ibi tí bídíà lágbára sí nìyẹn ẹni tó ń ṣe bídíà àbí sẹ́pẹ́ bídíà tó ń ṣe ń ṣe nítorí kó fi wáyé ni sẹ́pẹ́ bídíà tó ń ṣe ń ṣe nítorí kó ń sin lọ́hùn ni àtijọ́ àkúrò bẹ́ẹ̀ lé o àti pẹ̀lú àrùn ọlọ́mọba ẹni bíbí àtàbá fún àwọn tó máa ń ṣe tó kó ń ṣe tàdájú náà ó ń ṣe nítorí kó fi ń sin náà wá ní kò sí tẹ́lómi ò lè fi máa ń jàǹdó yẹ tó kí àbí pẹ́ẹ́ gbẹ̀ sí rẹ̀ ẹgbẹ́ gbà kúrò lọ́dọ̀ ọlọ́run ni ó ṣe máa rí ẹ̀yin lẹ́yìn mọ̀ pé àpáǹtí ló gbé dání yìí lọ́dọ̀ títí ẹ̀ ni so almamun ó ń kọ fún ẹni tí ó gbàkú lẹ́yìn rẹ̀ àlùmọ̀rọ̀ tẹ́sí pé má fi àkídà ilẹ̀ o then make sure páwọn àfáà yìí ní fọ́ọ̀sì wọn láti gba àkídà torí náà tàbá wò dáadáa ó wọ́n ti kẹrin ẹ̀kọ́ tó máa ń mutí àbó máa ń ṣe ìdìnnà kó wá fẹ́ kú kó wá pe ọmọ rẹ̀ jáde kó pè wọ́n jókòó pé ẹ wo ẹ̀yọ́ ọmọ mi lọ mò ń lọ yìí ìgò kan mo máa ń mú ẹgbẹ́ ọmọdé kìíní ìkú lẹ́yìn ẹ máa ń mú méjì ẹ máa ń mú gò ẹlòmíì ń ṣe àwọn nǹkan wọ̀nyí ojú tí òun gan kò lẹ́ka àwọn ọmọ kò ń ṣe ẹni tó ń ṣe zìnà kò ní lẹ́ka àwọn ọmọ òun ṣe zìnà ṣùgbọ́n ẹni tó ń ṣe bídíà bóyá bídíà ti jà ní àná bídíà kìíní kan ló ń ṣe tọ́mù bàbá ṣe lè mọ̀ sùkú pé ah, ọmọ ojú ojú skọ́ọ̀lù ó lè tíkì torí ẹ̀ torí pé nǹkan ẹni ó rí ní tóun fi sin lọ́run tó ló jẹ́ pé ìtẹ̀ ẹni ó ní ìdí pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti ṣàlàyé fún àwọn èèyàn láti convince wọn wípé tó ń pè lẹ́sí òkè iṣẹ́ sí já padà sásìkò ànábì sọlọ́mọ já padà sọ́dọ̀ àwọn sàhábà ìdúwàmù láàrin yìí sọ tí mo fẹ́ lò lélẹ́ alimam ahmad ó padà di pé àwọn ni wọ́n ní upper hand nínú ìlú tí ọba ṣe kí tí ọba recognize wọn ó wá di nǹkan tó ṣe wípé alikarabisi ní wàásìkò yẹn òun wá ń sọ labzi bil qur'ani makhluk mama amadu wa sọ pé ẹni yìí makhlukiya ni kàkí lára wọn makhlukiya lára wọn tó sọ pé alukur'an makhluk ó ń dọgbọn ni gbólóhùn tó ń lò yẹn ní tó fẹ́ sọ náà ni pé alukur'an makhluk ṣùgbọ́n ó wá ń lo nǹkan tó lè túmọ̀ sí tó correct. tó èdè túmọ̀ sí tí o correct ṣùgbọ́n mahamadu wa ni gbogbo ẹni bá sọ pé alukur'an kur'an makhluqun fa ẹni kur'an ó kàn ń ni àwọn èèyàn àwọn èèyàn bíṣù mari ó ń kur'an ẹni wá sọ pé lábìlì kúránì gẹrù màkúrúkú ní bídíà lòun náà torí pé kò sọ pé lábìlì kúránì gẹrù màkúrúkú ni ó lè túmọ̀ sí wípé ohun rẹ ò kì í ṣe ẹ̀dọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ohun rẹ ẹ̀dọ́ ọlọ́run bí lábìlì kúránì màkúrúkú lè túmọ̀ sí pé alukurani lẹ́yìn ẹ̀ gbà lérò pé alukurani ẹ̀dọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni lábìlì kúránì gẹrù màkúrúkú ó lè túmọ̀ sí pé ntẹ́ni ẹ̀ gbà lérò pẹ̀lú ẹ̀ òun ni pé ohun kò kí ń ṣe ẹ̀dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n muhammadu ní ó kẹ́ ẹni tó máa ń sọ mùtẹ́jẹ́ ìyẹ ìyẹn lábìlì kwan gbé gẹ́rù mafuluk ṣùgbọ́n tó máa sọ pé lábìlì kwan mafuluk ni mùtẹ́jẹ́ plus ló jàmí ni in tí àwọn jáàbù sọ fún àánú tí wọ́n ń sọ ló fẹ́ sọ ó kàn dọ́gbọ́n sí ìkẹyìn so alkaradesi mama ahmadu tí tiẹ̀ bíi kíni bíi jàmí àwọn kan míì náà kún so lára ẹ̀ òun ni pé ó ń pa àwọn àdìsí jọ ike tẹ bá sọ ike ẹ lágbájá ó ṣe kúrú jù ṣèbí ẹ abdullahi zubairi náà ṣe kúrú jù so àwọn kẹkẹ máa wò ní dídí alẹ́ máa lo fi ṣẹ̀rí ṣùgbọ́n máa mọ̀ lùkú wọn wò ẹni yìí ni kò gbádùn ó kàn fẹ́ mọ táàbù súnà from within ni ṣùgbọ́n mahmud wà lémọ́ gbogbo àwọn àfáàtò aláṣẹ náà wà lémọ́ débi pé ńgbà tó wá di janaza imam ahmed gẹ́gẹ́bùn jẹ́ oníṣe mú wá àwọn èèyàn ń ṣàdúrà fún mahmud wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n ń ṣe lánàá fún karabisi afá ńlá o ó lára àwọn ṣàfihàn ni lára àwọn ṣàfihàn ni ṣùgbọ́n ọ̀rọ̀ lábìrì quran mafluki yẹn ó ṣe kí ni ó jẹ́ nǹkan tí ó ṣe tó fa iṣu fún tó fi lose popularity ní àárín àwọn èèyàn alhafiz zabi wọ́n rahimahullah wọ́n mú nǹkan tó jọmọ́ eléyìí wá ìgbàtán sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní wàrà raiba anna mabtada'ahu al-karabisi wọ́n ní kò sí èméjì pé nǹkan tí karabisi tí ó gbé kalẹ̀ bídíà tó ń wá ipe wàháráràbù fi masala ti tàlàfúdì tó dẹ̀ kọ́ kalẹ̀ níbi ọ̀rọ̀ tàlàfúdì àti ọ̀rọ̀ pé lábídù kan mọ̀kúrúkú wàá náwó màkúrúkú wàá hàpùn ipe màkúrúkú ni wọ́n ní òdodo yìí làkínná lákìn ṣùgbọ́n àbáwò ìmáàmù ahmad ìmáàmù ahmadu wọ́n takú lórí pé rárá kò ní lọ lè alẹ́ àtàzára àbí yìí لئلا يتذرع به إلى القول بخلق القرآن nítorí náà má bàa lò ó gẹ́gẹ́ bí ẹ́ means láti lè máa sọ pé alukur'an wà fún mo rò pé fasadel baba mama ahmed wa blọọki ọ̀nà yẹn lè anaka la taqdiru an tafrada al-lafza ila al-malfuz torí pé o fẹ́ẹ̀ ní èsì òpin yà láàrin love àti malfuz olùgbòlò labs tó túmọ̀ sí mazhab ṣùgbọ́n tó balẹ̀rọ pẹ̀lú ẹ̀ ó ní malfuz ẹ́ alukur'ani gangan so a nílò ìwo ló balẹ̀rọ pẹ̀lú ẹ̀ alẹ́ ni wà kalamullah illa fi zihnik láàkàyẹ̀ ni wàá ti mọ̀ mọ̀ pé tí mo balẹ̀rọ lélẹ̀ ṣẹlẹ̀ jẹ́ nǹkan tí alhafiz zahabi tí wọ́n sọ ń gbà kan ṣe tarjama hussein bin ali karabisi náà eléyìí yóò mú wa lọ ọ̀rọ̀ alimami bukhari alayhi rahmatullah a àásán yẹn náà ni wọ́n ba àsìkò tí a bá fi sọ ọ́ bó tẹ̀jẹ́ pé ìka tó gùn ni òun náà naam alimami bukhari alayhi rahmatullah wọ́n wọn ní one ninety four hijra how many years lẹ́yìn bíbí imam ahmad 30 years. sọ́lára àwọn àfa imam bukhari bẹ́ẹ̀ ni imam ahmad wà lára àwọn àfa alimami Bukhari òun ni alimami Ahmad wọn wà sùmọ́mù Bukhari àwọn náà wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ń lọ káàkiri ìlú lọ Mẹ́kà Madina Baghdad wọ́n kẹ́kọ̀ọ́ káàkiri káàkiri bẹ́ẹ̀ ni wọ́n kọ àwọn síra lára ẹ̀yìn àtàríkùl kabir ah, tó fi ń ń pa àwọn tí wọ́n gba hadithi wá kan wọn so tíra yìí wọ́n kọ́ bí ayé jìn ojú yá bí sixteen àbí nǹkan kan lọ tí wọ́n ti kọ́ tíra yìí lára àwọn tíra wọn tó kọ́ kọ́ òun ni. so alimami bukhari alayhi rahmatulah ọlọ́wọ́ subhanahu wa ta'ala fún wọn ní kọ̀bùl yẹ́bàá náà sì mọ̀ dóní àwọn èèyàn aṣọ pé kí ni alimami bukhari sahih bukhari sahih muslim lẹ́yìn alukur'an kẹrin kò sí tíra tí àwọn ahàlùsùnnẹ́tì wal jamaa tí wọ́n tún gbé kínní fún bíi kínní bíi sahih bukhari wọ́n ti gbọ́ pé kínní àdìsí ń bẹnu sahih bukhari ọkàn ti balẹ̀ pé sahih bukhari ọlọ́run wa subhanahu wa ta'ala ló ló gbé al-imam al-bukhari ló gbé wọn gabẹ́ ṣùgbọ́n tani ká discuss ní mẹ́kìnnà wa àwọn náà láwọn tíráyà àwọn láwọn àdánwò tó ṣe wípé wọ́n go through bí Imam Ahmad ṣe ní títí ẹ̀ ni Imam Bukhari náà ní títí wọn. Al-Imam Bukhari alayhi rahmatullah wọ́n wọnú ìlú kan tí pè ní Naisabur Naisabur ìlú yìí àwọn èèyàn welcome wọn miles away from inú ìlú mọ́lá wọn láti lọ dúró dè wọ́n tani àpá ńlá ń bọ̀ wá àfẹ́sí ńlá ń bọ̀ wá wọ́n ti lọ ń dúró dè wọ́n. ṣùgbọ́n lùtà ń sọ ìlú ní yìí ó ní àpá ńlá kan bẹ́ táwọn aráàlú náà juwọ́lẹ̀ fún hàn wọ́n ń pè nìyẹn ní Muhammad bin Yahya az Muhammad bin Yahya Abdul ẹni tí àwọn aráàlú juwọ́lẹ̀ fún gan làfáì ó ti wá sọ fún wọn pé Bukhari ń bọ̀ wá ní ìlú o ó ní ẹ máa ṣọ́ra fáwọn nǹkan tẹ́ máa béèrè lọ́wọ́ rẹ̀ ẹ má béèrè àwọn nǹkan tí ó lè dá wàhálà alẹ́ tí àwọn kàwáríjì àwọn rọwáfíjì àwọn mẹ̀tẹ́jìlá àti bí ẹgbẹ́ ما tó fi máa fi wá ṣe yẹyẹ ẹ má ju àwọn ìbéèrè tí ó dá wàhálà alẹ́ ẹ má ju sí torí pé ó lè lọ sọ nǹkan tó yàtọ̀ sí ń ta dúlé lórí tí wàhálà máa bẹ́ẹ̀lẹ̀ ṣùgbọ́n ká kọ́nà wa kó ṣàánú wa àwọn èèyàn àwọn ọmọ kéwù ẹlòmíì fẹ́ràn wàhálà púpọ̀ táàrin àwọn afáà bá ń gúnrégé inú rẹ̀ òfin dùn sọ́ṣà máa wọ́nà bí ó ṣe dàárín àwọn afáà méjì rú ni ṣe ń gbà tí alimami bukhari alayhi rahmatulah kan wọnú ìlú àwọn èèyàn jókòó bá ṣe jókòó yìí níbi tí lára àwọn ìjókòó táwọn èèyàn wọn béèrè questions pẹ̀lú pé kí ni àwọn yóò tún jókòó sórí orí òkèlé níbi tí èrò pọ̀ dé níbi tí wọ́n ti gbà wọ́n lálejò tí wọ́n ti ń attend sáwọn èèyàn ṣèyàn kan bá bẹ́ẹ̀ lọ wọn yí pé kí lè rí sí lábìlì kòránì makluk ṣe Imam Bukhari alayhi rahmatullah wọn bá dákẹ́ lọ wọn fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan yẹn kọlọ́ba kí ó ṣàánú wa gbólóhùn tó padà wá sọ òun wípé iṣẹ́ tí ọmọ ènìyàn ń ṣe. àfààlì ìbáàj makulúkọ iṣẹ́ tá à ń ṣe makulúkọ ni ẹ̀dọ̀ ọlọ́wọ́ bá ní àyè bẹ́ẹ̀ kọ́. wà alfáàbùnà ní akọ ní àfààlì náà ọ̀rọ̀ tá à ń nke bó bá di kún spread yẹ káàkiri pé ha lábísílà fáì já lábísílà fáì wọ́n bá padà gbé lọ́dọ̀ al-imam muhammed bin yahya az-zuhri pípé labziya lára àwọn labziya ní al-imam al-bukhari bá di ẹran tó lùlù ó bá di kùsínà àwọn afáàmì máa ń sọ wípé lẹ́nu ìgbà tí wọn Bukhari débẹ̀ yìí tó dénú lu Naisabur ṣúra rẹ̀ popularity rẹ̀ ti fẹ́ bo títí Muhammad bin Yahya Abdul ó ti fẹ́ bo mọ́lẹ̀ ó ti di pé àwọn èèyàn rán lọ sọ́dọ̀ rẹ̀ ju àfáà tí wọ́n ní respect fún náà lò ẹ mọ̀ ìjọba ènìyàn yóò fẹ́ mú kí ni hasad ó fẹ́ wọlé. bó tẹ̀ jẹ́ pé ìlà ike wípé imam muhammad bin yahya abdulli ìkọ́ṣe hasadu imam buhari a ìtò lé ní bẹ́ẹ̀ ni àwọn mi sọ imam buhari náà wo pé hasadu ni tí ó mú un máa ṣe tó ń ṣe torí tó padà di alimam muhammad bin yahya abdulli bẹ̀rẹ̀ sí ní wọ́n imam buhari. débi wípé Alimam Muhammad bin Yaa Azuli wale ni body lọsọdọ buhari ban wasọdọ sodo Bukhari o bodo n'agbara sodo amma bi ci kini e para la baradi ma to ni papa lu son to so yi afa lu ni respect di fu so opolo ko awe yi asfafu no ni lu ne sabur o boycott wọn bọ̀ìkọ́tì wọn. alimam muslim lára àwọn ọmọ tí ó muhammad bin yahya abdulli lòun náà bákan náà lára àwọn ọmọ tí ó buhari lòun náà. so ìgbà tí zuli wá ń sọ wípé ẹni tí ó bá ń lọ síjòkó buhari ò gbọdọ̀ wá sí ọ̀dọ̀ àwọn. so muslim alayhi rahmatullah wọ́n dìde mò ń try láti jẹ́ àwọn nǹkan wọ̀nyí kúkúkú nam bí a kì ń ka kì ń kà wọ́n jáde díẹ̀. Nam. قال الحاكم الحاكم شيامنا هوني أخبرنا أبو عبد الله محمد بن يعقوب بن الأقرم سمعت بن علي المخلدي سمعت محمد بن يايا يقول كل مبوس محمد بن يايا عبد سويكي لقد أظهر هذا البخاري قول اللمزية بخاري أوتي في أورا لمزية wọ̀làzíyà ibi sọ́rùn na jàmíyà àwọn làzíyà rẹ̀ ni wọ́n wọ́ sí ju àwọn jàmíyà lọ́lọ́ a sì máa àwọn jàmíyà àwọn tó ń sọ pé alukur'an makluk làzíyà rẹ̀ tó ń sọ ọ̀rọ̀ tí alukarabi sì sọ ipe lábẹ́ alukur'an makluk so muhammad ní azuli ní làzíyà ó wọ́ sí ju jàmíyà lọ mi ò gẹ́tì rísìn tó ti sọ pé ó wọ́ sí ju lọ. Parí ìsọfún kí ni reason tí Muhammad Niyal sọ yìí pé làbíyà wọ́n wọ́ sí ju jàmíyà lọ lọ́dọ̀ ta ló lè ronú sí reason yẹn. nam la ẹni tó ń pèèyàn ó wọ́ sí ju ẹni tó lọ straight lọ munafiki ó wọ́ sí kejì rí kan bẹ́ẹ̀ lọ ayé ẹ̀kọ́ so muhammed yaazuri ní ẹni yìí ìyẹn buhari ó ń fi láwùzí ó ń fi láwùzí ó ṣe kí ni ó fi hàn síta làbíyà dẹ̀ ní ó wọ́ọ̀sì ju jàmíyà lọ lọ́dọ̀ mi bákan náà ó ní sọ̀nìtù muhammadu nasọ́ọ̀lì bin ami sọ̀nìtù ahmed bin salama ahmed musalama ó sọ ike yàkú dakaltu alal bukhari mo wọlé lọ bá al bukhari fakulti abu abdullah mo ní ilé abu abdullah hada rajul makbul ní khurasan ẹni yìí èèyàn kan ni tó ṣe pé ó ní wéètì nílùú khurasan ó ní wéètì ní kíni ìlú khurasan so naisaburu tá à ń sọ naisaburu lára. Khurasan ló that is Muhammad bin Yahya Azuli ó ní wéètì ní ìlú Khurasan khususan fi ali Madina pàtàkì jùlọ nílùú tàwa yìí wa qad rajja fi hadha al-hadith ó ti wọnú ọ̀rọ̀ yìí hatta la yaqdiru ahadun minna an yukallima an yukallima òfin kò fẹ́ sẹ́yìn ẹ̀kan nu wa tó lè bá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí famatara ìrẹ́ buhari imam buhari kí lè rí sí ọ̀rọ̀ yìí dàtí ìsìntí zuli ṣe fún yìí ẹni tó ní rẹ̀spẹ̀tì àwọn yẹn ní rẹ̀spẹ̀tì fún ìlú ni òun ló ń sọ nǹkan báyìí ń pa yín kí lè rí wọ́n ní fàkọ́bọ́dá ara lè fìyà sí imam buhari ó wá fọwọ́ ó gbá irun gbọ́n ẹ̀mú báyìí ثم قال هو أن أفوض أمري إلى الله إن الله بصير بالعباد اللهم انك تعلم اني لم ارد المقام ليس بور اشرا ولا بطرا ولا طلبا لرئاسه كي الله ام في وقت مواسي لو ليس بوري كون شوي ابادو كم به كون شوي مواي كورو واسي به وانما ديو باكي شوي ابت علي نفسي في الرجوع الى وطني بغلبه المخالفين ẹ̀mí mi ó ṣe kí ni ó ní kí ó ń ṣe pé kí n padà sí ìlú mi ìgbàlábàtí mọ̀kàlìfín torí pé àwọn tán jẹ́ ẹni tó ń takò mí pọ̀ ọ̀kọ̀kọ̀sọ́dá ni abarajul hasadan ti máa àtàní ọlọ́ láàrẹ ọkùnrin ìgbójúlé mi látara kí ni in ti ọlọ́run ọba tó fún mi kò sí nǹkan ní jù bẹ́ẹ̀ lọ ìlara ni tó mọ̀kàlà ní ahmad lẹ́yìn yẹn oní buhari wá sọ fún pé ìrẹ ahmad ọmọ sálámà inni kharijun ghadan yítatakhallasu min hadithihi li ajli wọn kúrò nílùú yìí tó bá dọ̀la nítorí kẹ́lẹ́ bá borí bọ́m̀bì àwọn ọ̀rọ̀ tó ń sọ ìgéǹsì yín torí tèmi nítorí kẹ́lẹ́ bá síkíní kẹ́lẹ́ bá borí bọ́ níbi ọ̀rọ̀ tó ń sọ ìgéǹsì yín torí tèmi. so àlọ́bá yẹn Nam wọ́n tẹ̀síwájú. Wọ́n ní wàsàmẹ́jì Muhammad Yaqub Alhafiz Yaqub Lamma Sautan al-Bukhari yu Naisabur. Ìgbà tí Bukhari dé ìlú Liverpool, ìlú Nisabur tó débẹ̀, Aksara Muslim bin Hajjaj Al-Ikhtilafa ilayhi. Imam Muslim lọ sọ́dọ̀ lọ kéw, ó hadith bó ṣe jẹ́ student fún nìyẹn mọ́ muslim máa ṣe kí ni ó ń lọ sọ́dọ̀ rẹ̀ falamma waqa'a bayna ad-duhli wa bayna al-bukhari ma waqa'a fi mas'alati al-lafz ìgbà tí n tó ṣẹlẹ̀ láàrin zulia àti bukhari ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ lafzul qur'an makhluq ha bó ni imaamu muslim ó tó sí ọmọ tí ó ló jẹ́ fún àwọn méjèèjì wa nada alayhi wa mana'a an-nasa anhu انقطع عنه أكثر الناس تزولي و pẹ̀wòlé lórí tó yẹ nìkan yẹn mọ́ lọ kéwú lọ́dọ̀ rẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ṣe kí ni wọ́n gé kúrò lọ́dọ̀ alimami buhari kéèrà muslim yàtọ̀ fún muslim nìkan mọ́ muslim nìkan fọkọ́lá zuli yóò máa ní ọjọ́ kan zuli sọ wípé allah bàǹkọ́lá bí láfi fọlá yẹ hílù láhùn àyà àdúrà màjísànà gbogbo ẹni tó bá ń sọ láti kò tọ́ fún láti máa bẹ níjókòó wá ń bí fàákàdà muslim rìdá àfọwọ́k rìdá àǹfọ̀fà ìmàmátì náàmù muslim ó bá gbé kíni aṣọ ó gbé lórí láwàní rẹ̀ wàkọ́ọ̀mà láàrú sí náà ó lẹ́ dìde ní halkọ́ ó lọ níbi táwọn èèyàn jókòó sí níwájú àfáà rẹ̀ محمد بن الله الزولي وكان مسلم يظهر القول باللوذ ولا يكتمه ṣẹ̀mọ́ muslim ń sọ pé wọn ò rí tó burú ń bi láàzí bí quran mafluk fàlà ẹ̀tọ́bù ha sọ pé wọn ò rí tí ó burú ń bẹ̀ àmọ́ pé mọ́mù muslim kò kì í ṣe ẹni tó sọ pé alukuran mafluk ṣe rẹ̀ pé àkàkí aláàfin ló dáàbí lẹ́ẹ̀kan tán ní mama amadu kẹfín sí karabisi ìwà rẹ̀ rẹ̀ jọ ìwọ ẹni tó ní àwọn ọgbọ́n kan tó ṣe pé ó fẹ́ fi bọ̀ muslim ní ìsìnkú ṣe ròyìn rẹ̀ ó wá ń sọ gbólóhùn lábí lápèjúwe pẹ̀lú àwọn bá tú sí ṣé ìtumọ̀ tó dára máa fún un ní àbí ìtumọ̀ tí ò dá ìbéèrè ṣe lè ra àwọn àpá àmọ́ ń sọ fún wa tá a bá rẹ̀ di tójú onísúnnà tààrà tó ó gbìyànjú sínú súnnà gan ó wá lọ sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó sọ yẹn ẹ lè bá a tu síbi tí ò dá ẹ lè bá a tu síbi tó dá bólẹ̀ ká bá a tu sí ibi tó dá torí pé aṣọ rẹ̀ kí tó dá ni ṣùgbọ́n lára fìtínà tó ń bẹ láwùjọ òun ni kí tá a bá rẹ̀ di gbogbo ọ̀sán rẹ̀ àárọ̀ rẹ̀ alẹ́ rẹ̀ súnnà ló fi dìfẹ́ǹsì ó wá sọ ọ̀rọ̀ kan tó lójú méjì ìlara kèéta ó lè jẹ́ káwọn èèyàn bá gbé síbi ojú tí ó ga ó kò tó wá sọ nǹkan tó ṣe rí pé kò lójú méjì pé ojú kan náà ló ní ojú tó ní ẹ̀nà rẹ̀ kò ń ṣe ojú tó da tí wọ́n yìí pé áṣù rẹ̀ súnà ní in tó ló gbogbo gbèsè ayé rẹ̀ fún ní súnà lè fún ní ẹsíùsì á ṣe fún o a ṣe rọ́bì fún ṣùgbọ́n nísàlẹ̀ bàdá rẹ̀ pẹ̀lú ẹ̀ ṣó lọ àbí ọ̀lọ́ rẹ̀. torí pẹ̀lú yìí a mọ̀ pé gbogbo àsìkò rẹ̀ èyí tó ń lo òkú náà ni wọ́n ṣe rọ́bì fún àwọn oníbíjà ó wà lọ ṣe mistéèkì sọ̀rọ̀ kan tó ṣe kúta àwọn oníbíjà ló mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ṣáàsọ wípé ọlọ́run ẹ lóye lára àwọn nǹkan tó jẹ́ fìtínà lágbàáyé súnà lórí ilẹ̀ ẹlòmíì ti ní personal issue pẹ̀lú àfa súnà kan ó ti ní personal issue pẹ̀lú ọmọ ìyá rẹ̀ ní súnà kan so ó lè ń wọ́nà tó ń fẹ́ fi tì í ṣubú so yóò wá wo ọ̀rọ̀ tó sọ yẹn tó ṣe pé ọ̀rọ̀ yẹn jọ ọ̀rọ̀ àwọn oníbídíà yóò wá gùn lé lórí yìí yóò wá fi ṣe kí yóò fi ṣe ìṣọ́ọ̀ṣẹ́ yóò wá gba gbogbo àwọn jùúbù tó ṣe kí tó ti ṣe tó dẹ̀ tún ṣe náà yóò gba gbogbo ẹ̀ ẹgẹ́tẹ̀ so eléyìí hasad méjì yẹn lọ síbẹ̀ ṣùgbọ́n nǹkan tó yẹ ká ṣe omi pé ìtẹ́ni yẹn sọ tí ó kọ̀rẹ́tì aṣọ́rọ́dù fún kan yẹn ìtẹ́ni yìí sọ ìsọkúsọ ká iná máa ń ka àdánwò mi tó tún wá láàrin àwọn onísúnnà ni wípé àwọn kan ti nífẹ̀ẹ́ àfáà kan sí kejì tó ṣe wípé kẹ́ ẹ sọ pé àtọ̀ ah, àṣekùn fúlàní wọn fẹ́ gbọ́ bí ìgbà tó ṣe wípé kí ni ẹyọ kúrò ní mùsùlùmù ní tẹ ẹ bá ní aṣẹ́kùn fúláàrí àpá àdánwò mi tún yẹnu súnà o eléyìí wrong ìkejì náà wrong. ìyàwó Aisha radiyallahu anha sọ ọ̀rọ̀ kan àmọ́ ṣe nǹkan kan tó ṣe pé nǹkan yẹn jẹ́ mistake. Ammar bin Yasir radiyallahu anhu ó kó kí ni ó sọ fáwọn yẹn ó ní tí Aisha ṣe yìí o ọlọ́run ṣóun lẹ máa tẹ̀lé àbẹ máa tẹ̀lé àìṣà ìyàwó ànábì yìí láyé ń bí àfilàl kìámà ṣùgbọ́n tó ṣe yìí mistake ni ọ̀rọ̀ yẹn bẹnu sahih bukhari tí la fẹ́ lómi rẹ̀ òní pé súnà tá ń ṣe ẹni àfa tó bá ṣe mistake yọrọ jọ àlè yìí ìyẹn la lè fi protect súnà súnà ju anybody lọ ó ju anybody lọ ló jẹ́ pé àárí ṣègùn ìbáàlà alẹ́ rahmatullah wọ́n ṣe rọ́dù fún albani albani náà ṣe rọ́dù fún wọn ṣègùn bá ṣe rọ́dù fún usemin usemin ẹ́ ó ṣe rọ́dù ọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà ní ẹ̀gbọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ lè lé nígbà míì táwọn afá máa ṣe rọ́dù fún wa ṣe fògbúdù tu èjìrì àti ṣe kalalbani lórí ọ̀rọ̀ ó ṣe nìkọ́ọ̀bù ṣe nìkọ́ọ̀bù wọ́n jọ ṣe rọ́dù fún wa ṣe rọ́dù yẹn ní agbára gan ṣùgbọ́n jẹ́ pé ọkọ̀ àdé nìyí ẹni pẹ̀lú agbájá àtúwánù fi albani fàánù fi sùn náà شيخ محمود سويجري وان اطعنوا في الالبان طعنوا في السنه ìmọ̀ bẹnu àtẹ́lu albani bẹnu àtẹ́lu súnà tó túnmọ̀ sí pé ń táwọn ṣe ìyẹn ni wọ́n rí pé kí ni àwọn dìfẹ́ǹdì òdodo ni kò ń ṣe fáwọn fẹ́ ṣe kí àwọn fẹ́ ṣe ìskọ́tù albani eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn lovers àwọn ọmọ kéwù náà kì ń wò tó bá rí ìrẹ̀kẹ́ tó ń takò àfa tó nífẹ̀ẹ́ sí àfa rẹ̀ tó pẹ̀ ń kéwú àbáfa rẹ̀ tó sọ pé ajẹ́ ah, mi sọ àfa ìfọ̀ngbọ́n ló sọ nígbà yẹn kẹ́kẹ́ mọ́ra ìwọ mọ́sàárẹ̀ gbára tapáfa rẹ̀ jòkókò owó mọ́sálà tó náà fà láàrin ara wọn ibi tó dodo wá wá òun ni kò ṣe kí kò ní kó lọ. àfa rẹ̀ làfa rẹ̀ mọ̀ jẹ́ o lókùnrin àtúfà rẹ̀ ò bá ti kí ń ṣe oníbíbí àwọn oníṣúná ni òun gbà pé kí ni tó bá ṣe pé tó clear ní fún ló mistake wà ní apá ah, àṣírí kò ní tẹ̀lé lẹ̀ so ó pátó pàtàkì at the same time ìwọ tí ó fẹ́ correct yẹn náà má rí mistake àbá súnmọ̀ kan gẹ́gẹ́ bí opportunity àti launch ara rẹ̀ pé ẹ̀hẹ́ àwọn àbọ̀sí ipò rẹ̀ ń sìn àwa la máa occupy ipò rẹ̀ àti nǹkan tí ó sọ àti nǹkan tí ó sọ a máa kọ wàhálà rẹ̀ láwọn nǹkan tí ó sọ má rí ní opportunity yẹn so ẹ̀kọ́ ńlá ó ń bẹ́ẹ̀ nìyẹn so àìmáwò Muslim alayhi rahmatullah wọ́n dìde ìgbà tí Muhammad bin Yahya Al-Dhuli tó sọ pé ní bọ́dì tó máa sọ láàbù ní kó má wá sí ìjòkó wa so wọ́n dìde wọ́n ṣe kí ni wọ́n lè ń lọ torí àsìkò àwọn nǹkan tó ṣe wípé wọ́n kọ àdéhìí tí wọ́n gbà lọ́dọ̀ Muhammadu ibn Azuli alimọ́ Muslim mo ṣe kíni wọ́n fi ránṣẹ́ padà wọ́n dáwọ́ ẹ̀ padà tẹni tó sọ wípé mi ìlé ju convention mi lẹ̀ lórí kíni so Ahmad Salamani kan ló tẹ̀lé Bukhari jáde ibi tí ìmọ̀ọ́mù Muhammad ibn Azuli tó ní kíní dé nínú ìlú Nàìjíríà àwọn èèyàn jìnà sí kàfà ẹni tó rẹkọmẹ́ndì pé káwọn wá sálùkọ rẹ náà ló tún ní ká kúrò lálùkọ rẹ ẹgbẹ ẹgbọ e àwọn èèyàn ibi táwọn àfáàn bá lọ mẹfà bá máa ń lọ ẹni tó ní pé àfáàn ńlá ń bọ̀ wá o ẹ ṣe báyìí ẹ ṣe báyìí o ẹni ìyẹn náà ló tún ní kíni ẹ yàgò àwọn èèyàn lẹ́yìn yàgò gbégbé Buhari jáde kúrò nínú ìsàkúrò tẹ́yìn fún òlìsì lẹ́yìn Ahmed Musalama dẹ̀gbọ́n muslim tó bí kúrò ní halkọ afárẹ tẹ́gbúlì tún kọ́ lọ sí ọ̀dọ̀ abu hatim eh, àti abu zura ife ẹni yíyẹ yàgò fún láàzù ló ń sọ abu hatim àti abu zura arọziyani àti maka àfíratù rọziyani àpá àtúkọ́ ẹni tó kọ tírà yẹn ó ti ẹni sìn abdulrahman ibn abi hatim òun ló kọ àkídà bàbá rẹ̀ àti ọ̀rẹ́ bàbá rẹ̀ ló pè ní kíni àkídà tó rọ sí yẹn òun náà ló kọ tírà tí ó pè ní aljarhu wa ta'dil tẹ́wá lọ wọn tírà aljarhu wa ta'dil yẹn ìgbà tó ń sọ biography Imam Bukhari ni ó sọ̀rọ̀ ẹ̀ lọ ó wá ní. bàbá àwọn àti ẹnì kejì rẹ̀ àwọn méjèèjì wọn fi hadithi buhari lẹ nígbà tí Muhammad bin Yahya Abduli tó ṣe àfa àwọn méjèèjì tó kọ lẹ́tà sí wọn wípé ẹni yìí làbíyà ló sọ àwọn hadithi náà gbà lọ Bukhari wọn rẹ̀ ní kiri wọ́n gbogbo ẹ̀ dànù. náà Muhammad bin Yahya Abduli tí wọ́n kọ́ kíní lọ sí buhara níbi ìlú buhari gangan ó ti ní sè láti ẹni yí ẹni tẹ gbọdọ ṣọra fún yìí àdéhùn wa kan ìmọ̀ buhari ń bẹ̀ yẹn ọba buhara kan sọ yìí ó wù ú pé kí ìmọ̀ buhari máa kọ́ kó máa ṣe wáàsí lágbàlá o that is kó máa narrate àdìsí ní àgbàlá o káwọn ọmọ ò lè mọ benefit bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ní change díẹ̀ lọ́wọ́ àbáwọn tó bá jẹ́ àwọn tó ń bẹ́ nínú kù tí wọ́n á wò káfa máa kọ́ ọmọ àwọn ńlé sọ àfa tó lórúkọ yìí ó ṣe é sì Bukhari tó lókìkí báyìí kó máa kọ́ mọ̀ ní àbùkárí wa ní rárá ìyẹn mo lọ ń bá mọ̀ ní kò ń ṣe ìrìnàjò máa lọ́ọ́. báyìí mi ní yẹpẹrẹ màmá àwọn ọmọ rẹ àti wọn tó bá fẹ́ ṣe ẹ̀ sí alukọ́ọ̀lù bí tí wọn mú kalẹ̀ tún wọ àdáwò mi nìyẹn ọba tó ní bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bá dẹni tó ní kórìíra fún táyì yẹn wá pin sáìdì pẹ̀lú àsìkò tó ṣe wípé ẹ ẹni ti kúrò ó padà so gbogbo ẹ̀ wá jánura wọn ọba náà wá fínà máa. bẹ́ẹ̀ ni information wọn pẹ́ ní labzia ni so gbogbo iná wọn fún mọ́ra wọn so wá di pé wọ́n lè mọ́ Bukhari kúrò nù Bukhara ìgbé wọ́n bá kúrò nù lù wọ́n bá tún lọ sí Samarkand àwọn iná mi wọ́n bá pé ah information ti dọ́dọ̀ wa wọ́n bá tún àwọn yẹn bá pín lẹ̀ náà ló yóò wá kò ní wá nǹkan kan wọ́n bá tún pín láàrin ara wọn so ìkan wá ìkan nira fún wọn Buhari gan ẹ mọ̀ ó fẹ́rẹ̀ ń bẹ gòkè àwọn èèyàn ò fẹ́ wẹ́kọ̀mù ẹ̀ mọ́ tí a bá dẹ̀ ti ní eh, kí náà ń pè psychological issue ó máa wé èèyàn dáhùn so ó di pé ó rẹ Imam Bukhari náà wọ́n fẹ́ kúrò nínú ìlú Samarkand táyìn gbàyẹ ni imam buhari sọ fún àwọn àtàjọ ń jáde kúrò àsìkò ní ìbá ka àwọn kan jáde ni so pípé àwọn rí fún àwọn wíkì ilẹ̀ náà ni imam buhari ti ṣubú ilẹ̀ náà ni wọ́n dákẹ́ sí wọ́n fẹ́ gorí nǹkan gun wọn àlè gun ibẹ̀ ni wọ́n tán sí so ṣùgbọ́n nítorí wá jẹ́ tọ́lọ́wọ́n ọba nìyí yóò padà sí kíni yóò padà lékè gbogbo àwọn tó wọ́n ní against wọn ń gbà yẹn àtàwọn tó ń ṣe nítorí ẹ̀sìn àtọ́jú pé ìlara náà fi ṣe tíra alimam Bukhari òun ló wá jẹ́ kíni ló ń bẹ ní almartabatu thaniya nísìn ba'da al-Qur'an lẹ́yìn al-Qur'an tíra alimam Bukhari ni ọlọ́run bá padà gbé imam Bukhari. kó padà gbé orúkọ wọn ga débi kéèyàn fún òòlè sọ pé buhari làzíni nísìn mọ̀tẹ́dọ̀ àbí nǹkankan gbogbo àwọn onísúnnà nísìn lẹ́nu wọn kò lórí wípé kí ni ẹni yóò jábálù fi súnnà jábálù fi súnnà níbi hadith amirul mu'minina fi hadith ẹnu wọn kò nísìn lórí rẹ̀ kọ́ra àtìrá àwọn àfa súnmọ́ kọ̀ọ̀kan nígbà yẹn tó pé wọ́n mú fún kan nǹkan ẹyọ kan sí kejì ṣùgbọ́n wà fífi pé ẹni yìí ni òun ṣe ẹni tí a mọ̀ pé jàmí ni no àwọn gan ṣe tíra tó ń pè ní kíni kálkọ̀ àfààlì ìbáàjì nínú tíra yẹn ni wọ́n ń ṣe rọ́dù fún àwọn jàmí àmlẹ̀ so definitely kánà tiẹ̀ sọ pé láfíìdì kùránì màkúlóòkù kò kí ń ṣerú nǹkan tí ìmáàmù ahmadu tí wọ́n mú karabisi fún karabisi wọn mò ń lẹ́ni tó ṣe wípé ó ń takò àwọn jàmíyà náà buhari ni àwọn èèyàn mọ ẹlẹ́yìn tó ń takò jàmíyà ayé tí a máa sọ ni pé ó ṣe mistake níbi kí ni àtàbí ayé tí a lè sọ nìyẹn so kò ń ṣe jàmí so ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ àwọn nǹkan wọ̀nyí fún wa ẹ̀kọ́ yẹn ní àìkẹ́kọ̀ọ́ ń bẹ̀ òun ló kọ àwọn ìpín yẹlẹyẹlẹ tá à ń rí lónìí láàrin àwọn onísùnà lágbàáyé nǹkan bí ti yẹ ká rọra mánéjì láàrin ara wa a ṣe kí ni a lè lórí ẹ̀ ká fẹ́ pàápàá yamayama tí nǹkan yóò wá dàrú bó ṣe dàrú nígbà yẹn mi ò ó kílẹ̀ wọ́n rẹ̀ máa ń kẹ́yìn lọ́dọ̀ ìpinnu ọ̀rọ̀ àwọn báàbù tó fi lẹ́yìn àpá àwọn ṣọlọ́dún fún kẹ̀kẹ́ mọ́ra so bí wọ́n tún imam al-bukhari so ní ṣókí òun ni ara sọ so bí nínú ọ̀rọ̀ lábílù qur'an mahluk ṣansọ ṣansọ àti nínú ọba ní kó máa pa àwọn ọmọ nílé máa ṣe alkọ lágbàlá tí wọ́n wù ní rárá àmọ́ wọ́n ń bá ìmọ̀ ni ní ìníyẹpẹrẹ ìmọ̀ nítorí ọba so tó padà líìdì wọn sí wàhálà ṣùgbọ́n náà Allah subhanahu wa ta'ala ó padà wá gbé ògbó fún wọn ọlọ́run bá subhanahu wa ta'ala padà wá sí àpọ́nlé wọn òun náà nìkan tí à ń rí lónìí àwọn nǹkan lónìí wọn tún wá fẹ́ jí àwọn nǹkan tí ò ṣe kíni tí ò wúlò fẹ́ jí lẹ̀ ṣùgbọ́n àwọn tí náà ilé fẹ́ jí lẹ̀ kò ń ṣe nǹkan táwọn ẹni tọ̀hún àwọn ẹni ṣíwájú táà ń sọ yẹn ni àwọn Muhammadu ya azuli kò kí ń ṣe ọ̀rọ̀ pé ẹni yìí àdìsí kọ́ irun tán ń bá a sọ ọ̀rọ̀ kó ṣe sẹ́lómi ní sí àwọn tó máa ń jí nǹkan yìí sìn àdìsí gangan làwọn ń takò àdìsí gangan làwọn ń takò sọlọ́jọ́ pé àwọn ìyẹn fìtínà tí wọ́n fìtínà àwọn tán gbádùn láyé ìjọ́un nínú àwọn jàmíyà mara wọn òní fìtínà àwọn eléyìí títí wọn gan tún bẹ́ẹ̀ lé wọ́ọ̀sì ju àwọn yẹn lọ so wallahu alam àádáa lórí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Àwọn ìwòwò àjọ ọ̀gá tó ń bá ìkàlẹ̀ ìjọba ń bá ìlú ọ̀gá. Jadi berdua dua pokok. Karena dua dua karena dua bos ini atau kopi dua biok. Awak dia awak dia ni mereka ni yang masuk hari ada. Eh, lagi lagi orang. Eh, ini nak pasti yang kita kosong. Eh, ini problem jadi lagi kita faham di nomor satu. ဒီလိုသစ္စာကိုယ်နဲ့ရှိလို့ဒါအဒီအာဘာဝရဲ့အဲဒီဒီကိုခေလာတာဒီဒီဘယ်လိုလဲဒီဘာသာနဲ့အလောဟာနကိုဘာလို့အဲဒီဘာသာရေးကလည်းဘာသာဝါစနာကိုဒီဒီအာရေကမန်ကိုဘုသူစေလာတာအဲဒီတော့အပါပါရဲ့ဒီကဒီမှာဒီလိုဒီဘောမှာဒါကြီးဒီဒီလာ ကိုယ်ပဲကိုယ်မှန်လို့ကြရတာကိုယ်ရဲ့ဒီလိုကြီးတာအောင်ပဲလို့လုပ်ကိုရှိ Porque não canta mais só, é para não, sobre uma lei, os dias de é colocar a chave, é porque a tua dele, minha hora, a dica de ver o jeito da maneira. Para poder ter onde a gente é, na proposta de تأكد في قلبه وأضعاف العباد سنة الفتنة òní wọ́n fi kọjá ìmọ̀ láti ìjọba àárọ̀ àbí mọ́tẹ̀ tí ọtíra yìí síwájú kristian lè jẹ́ alákọ̀ọ́kọ́. nínú tíra yìí náà ẹ kàn sí ìlànà nípa àlùmọ̀lùkó àti àṣùgbòògùn tí kẹ́kẹ́ lọ sọ lẹ́ẹ̀kan ẹ̀ kí ẹ tún bá wa Siapa dia? nípa màlúkúrò àti màsùlùmù ẹ̀ka náà fà àti tá a sọ tí máa kọ́ bá wílẹ̀ nípa báyìí lórí àwọn ọ̀kan yìí nínú gbọ́dọ̀ ọmọ àìgbà. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ní èyí tí ó tẹ́wọ̀n òní kíkà wá sọ wípé wọ́n kọ síra nìyẹn before kí fitina yìí tó ṣẹlẹ̀ torí pé fitina tí a ló ṣẹlẹ̀ yìí ní nǹkan bíi two fifty something ó ti ń sọmọ táìgbà tí Imam Bukhari ó jáde láyé táìgbà yẹn náà ní fitina yìí ṣẹlẹ̀ so ó súnmọ́ kò ṣe pé tíra kálkọ àfáàrí yorùbá mi ti wáyé before kí iṣu yẹn tó ṣẹlẹ̀ so àbí kò ṣe pé around that time náà ni wọn kọ tíra náà nínú tíra yẹn wọ́n sọ wípé àtìláwá ghayrul matlub àtìláwá tún ghayrul matlub so gbólóhùn yẹn ó lè túmọ̀ sí dàtí mùsọ̀lẹ́ kan mo níta wá ní àláyẹ̀tìlú tìláwá kan tìláwá kéèyàn máa ka nǹkan àbí ntànká wọ́n lè lo mọ́tàrí yẹn fún ntànká so alukur'an kò ń ṣe ẹ̀dọ̀ ọlọ́run kalamullah ni ṣe ti yé ṣùgbọ́n ohun bọ́ ṣe ń ka nǹkan yẹn ẹ̀dọ̀ ọlọ́run bá lọ so táwa sọ pé àtìláwà ó lè túmọ̀ sí alimọ̀tìlú so Imam Bukhari wá ní àtìláwà tún ghayru alimọ̀tìlú that is ohun yàtọ̀ sí. Si, ìtànkà tí wọ́n pé afẹ́gbẹ̀mú kí wọ́n sọ pé kí ni aláwùdú ghairu malfuz so ìyẹn náà àwọn tó fáwá fẹ́ mú wọn wọ́n sì lè fi mú wọn náà bó ti jẹ́ pé àwọn ń sọ wípé àwọn ò sọ pé láwùdí ìbìrì Qur'an makhluq ẹni tó bá sọ bẹ́ẹ̀ ikú kúrọ̀ yìí ṣùgbọ́n lọ gbọ́dọ̀ pé kí ni àtìláwà ghairu malfuz ẹni wá fẹ́ mú wọn náà lè mú wọn pẹ̀lú yẹn wípé kò yẹ ká sọ pé àtìláwá gbọ́dọ̀ wọn sùn. kọ́mọ́lẹ̀ sọ pé kò yẹ ká sọ pé kí àtìláwá tún yí àlùmọ̀sùlùm náà. bí ó ṣe dá kéèyàn sọ pé láàbìdì Qur'an makhluk láàbìdì Qur'an gẹ́rù makhluk. so bẹ́ẹ̀ náà ni kò bá mú kéèyàn sọ pé àtìláwá gẹ́rù makhluk àbí àtìláwa el mọ̀sùlù torí pé wọ́n lè lò ó civil size òun sọ pé ká sọ wípé wọ́n ti ẹ̀ sọ tí àwọn làbíyà ń sọ ìtàwọn gbàlérò pẹ̀lú ẹ̀kọ́ ni tí àwọn làbíyà gbàlérò pẹ̀lú ẹ̀ yàtí àwọn tó ń yẹn ìtàwọn gbàlérò pẹ̀lú ẹ̀ tí mo máa mọ́dún fi lè mọ́kàrà bí ṣe òun ni pé tó ń tíráyè láti sọ ni pé alukur'an máa kú náà ṣùgbọ́n Imam Bukhari ni àwọn èèyàn mọ̀ wọn lẹ́ni tí ó ń takò àwọn jàmíyà bàbá sọ̀yẹ́ Bukhari wọn nísìn àárẹ̀ àwọn rọ́jì tó ní ṣe pẹ̀lú kí ni àwọn jàmíyà lẹ̀ nínú sọ̀yẹ́ Bukhari so ẹni yìí kò bìlọ́ǹgì sí ọ̀dọ̀ àwọn ọdún ó kí wọ́n lu ọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ yẹn lè túmọ̀ sí irú nǹkan báyìí so lóbi jọ́ pé àwọn tí wọ́n mú wọn tún nǹkan kò ṣe é Kama má sọ pé gbogbo wọn ni wọ́n ṣe harvard ìlara ẹlòmíín àdírẹ́sì iṣu ó ti ní sùn ṣùgbọ́n àkànléwò pé wọ́n ti lé jù lórí iṣu yẹn lórí ẹni yìí sọ ẹlòmíín ni ìlara ló mú wọn sọ àwọn nǹkan míì tí wọ́n sọ òmùsọ lẹ́ẹ̀kan wípé ká má fi gbogbo ẹ̀ ní ìlara ṣùgbọ́n ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ fún àwa fẹ́ ká níbi àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyẹn so torí ẹ̀ tábà wo albuniatu likọ́ọ̀lì bí tọ́ríkì haq títí abdulkadir jìlì abdulkadir jìlani ìgbà tí nínú tíra yìí àwọn náà ń ṣe rọ́dù fún àwọn làbíyà wọ́n ṣe rọ́dù fún àwọn làbíyà sọ̀tòrí pé àpá yìí ìyá abdulkadir jìlani tí àwọn onísúfí tẹ máa sọ pé àfa àwọn ni kankan mọ́ra wọn tí ẹ bá ka tíra rẹ̀ alìbúnyà lè tọ́ lè nítorí kí n hákì àwọn ẹni tó sábà fi ilẹ̀ ń bi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àkídà àwọn nǹkan tó jẹ́ àkídà tí mama ń bẹ lórí ẹ̀ òun ló pọ̀ ju ibi tó wà ní tíra ẹ̀ tó ń takò àwọn tí wọ́n jẹ́ àwọn oníbíjẹ́ àbí nínú àṣà ìrẹsì wọlé mọ̀tẹ́sì náà wọ́n dárúkọ àwọn àṣà ìrà ń bẹ wọ́n lé wọn wọ́n dárúkọ àwọn mọ̀tẹ́sílà ń bẹ́ wọ́n lè mọ́ wọn àwọn ṣé ọ̀rọ̀ wá fi wọ́n lè mọ́ wọn ṣùgbọ́n àwọn táǹkìra wọn ní kọ̀dìríà lónìí táǹkìra wọn sì sí ọ̀dọ̀ àfáà yìí ẹ̀yẹ́ rí pé kí ni wọ́n sí lórí ìlànà rẹ̀ tí mo fẹ́ lò ó ni pé Abdulkadir Jilani nínú tíra yìí ó lè má àwọn kí àwọn làbíyà náà ó lè sọ pé lára àwọn ọ̀rọ̀ tán ìtìbára kan máa ń lò ní àtìláwa zero mọ̀tìmọ̀ tí ó ti rí sí i so pé gbólóhùn àtìláwà rẹ̀ mọ̀sílùú ni àbí aláwùdó rẹ̀ mọ̀fóòdù ni àtìrá rẹ̀ mọ̀fóró gbogbo ẹ̀ ìkà sí àwọn abzíyà tí wọ́n máa lò so kò dẹ́bí ẹ̀ ṣe jẹ́ so ní ṣókí alimami Bukhari alayhi rahmatullah ama fi jabalu ti sunna ni wọn so tó bá ṣe mistake níbi ìfìlàkù kan tí wọ́n sọ ẹni tí àwọn onídíjà ẹ̀ gbà lérò kọ́ ni tí àwọn gbà lérò pẹ̀lú ẹ̀ oní alimẹ́rù tẹ́yìn alẹ́ rahmatullah gbàtán sọ́nìyà kò bá dá kí wọ́n Bukhari mọ́ lu gbólóhùn yẹn kò bá dá ní àtìláwọ̀ lórí mọ̀sílù pé kò bá dá pé kí wọ́n máa lù aláwọn afá ní ilẹ̀ ní bí Ibn Qayyim àtàwọn míì wọ́n ò bẹ̀rẹ̀ pé ó ké hátàbí ló ṣe láti lẹ làbíyà mọ́ alimam Bukhari ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà subjected sí káwọn èèyàn agree àti ká má agree pẹ̀lú wọn ni wọ́n láwà rẹ̀. náà ọ̀rọ̀ wọ́n ní jẹ́ àárí ìtajà ìlànà owó ní ṣe ẹlẹ́ ní ìgbà sọ pé wọ́n jẹ́ àwọn ọ̀dà wọ́n ṣàdáwà àwọn olùdókòwò ìwọ̀n kọ̀ọ̀kan láti gba òkúta àwọn Naam, ẹ̀ntí alìmáàmù Zuhri alayhi rahmatullah tí wọ́n ṣe ẹ̀záàmù ni. Ṣùgbọ́n ẹ̀záàmù yẹn ni ẹ̀záàmù pẹ̀lú nǹkan tó ṣe wípé àwọn rò pé tó jẹ́ òdúdú rí. So ẹnu wá kò lórí pé ká ṣe ẹ̀záàmù ara wa pẹ̀lú tó bá jẹ́ òdúdú. Mo rò pé yé, ní ta mọ̀ pé òdodo nìkan yìí a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ gbà àbára ẹni tó sọ pé ká má gbọ́dọ̀ lórí wa yalzamuna jami'an qabulul haqq ní tó bá jẹ́ òdodo ọ̀ràn èèyàn ní kí gbogbo wa gbà ṣùgbọ́n bí tí ń ṣe wà ní pé ìwọ lè rò pé nǹkan kan òdodo yìí kéèmì rí pé nǹkan yóò kì í ṣe òdodo ibi tí ń wà ní ètè ní àti ẹ bá jọ gbà pé òdodo yìí yẹlzamuna jẹmíhàn kọbúlù agbọdọgba lápẹjúwe nísì abúláhab ọmọ náà ni àbí òṣọmọ náà mutabakun náà so tí ẹ̀ kan wá sọ yí pé àwọn ah, sọpọ́ọ̀tì nǹkan yẹn a sọ pé kí ni ó ń tako òdodo wà nínú zimuhu bì a dẹ̀ sọ ó gbọ́dọ̀ gbá kílẹ̀ rí sayesla náírà ذات لهب وامرأته حمالة الحطب نلزمه به ọ̀rẹ́ ẹni ẹni kó gbàgbọ́ alówó bá ní òun bá ń tún lásì ṣe yà bí òye ha fìràwọ̀ ní ṣe ó máa wọ náà bí òní wọná ha tí ẹ̀kú máa ní òun òòrùn pé fìràwọ̀ ní ó wọná a mẹ́rin wá fún tó ní fìràwọ̀ ṣe kí ni yóò wọ̀ náà wà ló zimu hu bihi wàyín lan yàtẹ̀ zimu hu yóò bá dáa kọ́kọ́ ní ká fa tó bá lóun ò gbà onídìí àmì ọ kódà lè pé kékeré lọ ayé ẹ̀kọ́ ni torí pọ́lọ̀ bá ní kí ni annaru yuraduna alayha ghuduwan wa ashiya ha fa yawma تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب ṣẹ́kiri kata máa ti gbá mi pẹ̀lú ṣọ́tí ẹni sí ṣùgbọ́n ní sí kí n fún lápẹ̀jú èrè ṣọ́dí dídíà ni mọ́ bukari àbí kan ṣọ́dí dídíà ṣọ́dí dídíà ni mọ́ bukari àbí kan ṣọ́dí dídíà ókè zúlì gbà kó ní bídíà ni Abu Hatim gbà kó ní bídíà ni Abu Zura gbà kó ní bídíà ni kó dẹ̀ ń bẹ lákọọ́lẹ̀ ìmáàmù Muslim ò gbà ní bídíà ni mọ́sà àwọn àfáà fún náà láyé láti ìgbà yẹn dòní wọn gbà kó ní bídíà kí n fà tó wá sọ kó ní bídíà ni mọ́ Bukhari lásìkò tá a wà yìí ìwọ gẹ́gẹ́ fúnra ẹni àwọn èèyàn lè dé kí ni wọ́n lè lẹ̀ ẹ́ tà wọ́n ṣépè fún ẹ. so níṣẹ́ zuri fẹ́ àdámà muslim pẹ̀lú raj muslim ò ṣe kí ni ó gbá nǹkan yẹn tó ká máa parọ́ pé exam wà lára kiri ah sọ pé kò sí exam exam wà bọ̀ kí ló fẹ́ ṣe exam mi pẹ̀lú tòlzimu ni ibi ṣe ìwé mulzim iṣẹ́ wà báyìí lónìí ni wàá sọ pé kí ni wàá ní mo gbọ́dọ̀ gba zuri ìsáhàjá ó ti ẹni sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàgbà pé àkùtọ̀ ah, a ah, fi tẹ̀jú Bukhari mo rò pé yàrá yìí wọ́n gbà pé zuri ṣe mistake láti pe mọ́ Bukhari ní ìtàn sọ lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ mi ò understand àbí táwọn mi ò understand yìí ọ̀rọ̀ ìzáàmù wà bí kò sí kọ́lá sọ ìzáàmù wà ṣùgbọ́n tí bá jẹ ìzáàmù àwọn èèyàn fún yóò jẹ pé nǹkan yẹn ni nọ́ọ̀sì wà fún kò clear ìjọba ṣe ìzáàmù àwọn èèyàn fún yóò jẹ pé kí ni ìṣùmá wà lórí ẹ̀ tó àtẹ́ni wà lè sọ pé àmì kàálà fẹ́ ìṣùmá ìlànà tó bá da àbí ó ti ẹ̀wọ̀n kéjù kó jẹ pé nǹkan tó jẹ ṣíbù ìṣùmá kẹ́rù fẹ́ kó lórí ẹni ní tọ́ba rẹ̀ tó jáde nísìnyí ní àsìkò tàǹsì kó ní Buhari kò ní bíbí àná ṣe hàn pé tẹ́lá lé lérú èèyàn bẹ́ẹ̀ ni ẹnu fẹ́ kó láàrin àwọn oníṣúná là ń sọ ife kí ni Buhari yìí kò ń ṣe kí ni àpá súnmọ́ ẹ̀ kí ẹ̀kọ́ ló ṣe alkọ̀ ní sùkú wa ni mo kí fún mu zu lílo mú ṣe hàn pé kúnákàṣíbù ìjìmá lórí pé al-Buhari lẹ́gbẹ̀ẹ́ mùtẹ̀lẹ̀ àrùn. sọ́wọ́ ìyẹ̀dá bẹ́ẹ̀ lè lè mọ irú èèyàn báyẹn náà torí pé ṣé wíìjì máa ń bẹ lórí irú nǹkan bẹ́ẹ̀. sọlẹ́ ilẹ̀ lómi ò gbọ́ ẹran sọ ṣé wíìjì máa ṣe kí ká ń sọ ni nǹkan tó fẹ́ lè láwọn èèyàn lé lórí. jẹ́ pé nǹkan yẹn bí àǹkàtà Kùránì sọ tó clẹ̀ tí súnà sọ tó clẹ̀ tó fẹ́ sọ pé wọ́n gbọ́dọ̀ gbà á lọ́wọ́ ẹ̀ sọdọ má gbà ní kò ń ṣe torí kójú opinion tiẹ̀ wọ́n gbà ń torí wípé ìtàlùkùránì sọ àbí tí súnà tó fẹsẹ̀ nílẹ̀ ṣe ní tó sọ àbí kankan nu àwọn àfa súnà àfa súnà là ń sọ òun torí pé ẹlòmíì tó lọ ń dà á pọ̀ mọ́ra wọn pé ìṣmá ìṣmá àtà ń sọ kò ń ṣe ìṣmá àwọn mùsùlùmí lápapọ̀ là ń sọ ìṣmá àwọn mùsùlùmí lápapọ̀ àwọn oníṣùfì kí iná máa ń sọrú ìṣmá yẹn tẹ́wájú sọrú ìṣmá yẹn nísìnyí ẹ̀ mú àṣàyẹ̀rà wọlé ẹ̀ mú màtòlíyà wọlé ẹ̀ mú ṣíà ṣọ́tẹ́ nísìn torí ẹ̀ wọ́n sọ pé kí ni ìtìfáàkù mujtahid al-umma fi asrin min al-usul kí àwọn tó jẹ́ mujtahid nínú umma kẹ́nu wọn kò lórí kí ni lórí hukmu ọ̀rọ̀ kan ìjùmọ̀wò yẹn kọ́ là ń sọ ìjùmọ̀wò yẹn tó máa ń tìrìtì ẹ̀ bá kàtẹ́ ọ̀tún ti kí ni wọ́n á kó ti àwọn ṣé àwọn á kó ti ṣùgbọ́n oríṣiríṣi ìjùmọ̀ àti ló fẹ́ ìgbà tí wọ́n lè lo gbólóhùn ìṣùmá tó ṣe pé ìṣùmáwò àwọn ará Madina náà ń sọ ìṣùmáwò àwọn ará Kúfà ni wọ́n ń sọ ìṣùmáwò àwọn ará Misro ni wọ́n ń sọ tabaka ìṣàfihàn òun yìí ti ti Ṣàwùkání tí ọ̀tún fi kiri gbogbo àwọn ìṣùmá láti yìí ni wọ́n wá síbẹ̀ then ìgbà tí wọ́n lè lo gbólóhùn ìṣùmá náà tó ṣe pé ìṣùmáwò mọ́ yọrọ tẹ́ dúrí kọ́ọ̀lì ìṣùmáwò àwọn tó ṣe wípé ọ̀rọ̀ wọn máa kà á kún Na wọ́n yọ àtàlà sọ pé òkè àwọn zọ ìrí àwọn agbá wọn sẹ́gbẹ́ kan tọ́mọ ní ìjìmọ́ wà lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ fíkì wò lápẹ́ dùkẹ́ ìjìmọ́ wà lórí ọ̀rọ̀ yìí ẹ lè rí pé mahadi sọ nǹkan mi tó yàtọ̀ sí nǹkan yẹn wọn kà wọn kú. bákan náà eh, alimami kọ́bàrí náà bá sọ pé àjùmọ̀ alùdàmà lórí nǹkan kò tí wọn máa lo ìjìmọ́ gbà mí ní usage ti ti wọn fún nǹkan tó ṣe pé bí èèyàn kan àbí èèyàn méjì ló takùn wọ́n lẹ́yìn ṣe ìyá òfin ìṣúná lórí ẹ̀ ṣé ó ti ẹni sìn bí ìgbà tó ṣe wípé tí wọ́n ní táwọn afárá aládìsí wa pé mùtáfà kùn àlè yìí kí ni tí wọ́n mùtáfà kùn àlè lọ́dọ̀ àwọn afárá aládìsí. Bukhari àti Muslim òun náà táwọn gbàlérò pẹ̀lú mùtáfà kùn àlè yìí ṣùgbọ́n tí abúlbarakat masjid tẹ́yìn abálo mutafakun àléyí òun tún gbé kọjá pé bukari àti muslim ní òun rí fẹ́ sí torí náà gbólóhùn ìṣùmọ́ àbí ìṣẹ̀lá táwọn èèyàn bá lò a gbọ́dọ̀ mọ terminology àwọn àpá àtàn ń lò yé láti bá wọn lò so ìjùmọ̀ tá à ń sọ ìjùmọ̀ wà àwọn ahli sunnati wal jama'a níbi ọ̀rọ̀ kíni jáde masáìlú àkọ́díyà ọ̀nìkan tí à ń sọ ṣùgbọ́n ẹlòmíì ò gbọ́ yé látara pé kíni ìtìláwọ̀ ẹlòmíì ò débi àwọn nǹkan tí à ń sọ sọlọ́jà pẹ̀lú gbàdá wa fọ pé àyíká ẹ̀ ń sọ pé yìí ń sọ ṣé sùlẹ̀mọ́rù ẹ̀rí náà sọ rú ẹ ṣé kìíní náà sọ rú ẹ tó wà ní àwọn disagree pẹ̀lú òkè kí wọ́n ní ìdájọ́ yín lórí ṣé sùlẹ̀mọ́rù ẹ̀rí ń sìn ẹ̀ ṣé kọ̀rọ̀bí sọ rú ẹ ní kí ní ìdájọ́ yín lórí ṣé kọ̀rọ̀bí so okù kẹ́yàn rẹ wá padà yìí pé ah, àwọn aláṣẹ mistake ṣùgbọ́n ìjọba ènìyàn òun fẹ́ jẹ́ kéèyàn padà nígbà tí a bá rí kó ń gbé e gbájì àwọn tó lè ń tẹ̀lé èèyàn náà ó ti rí sùn kẹ́mi ká sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé àwọn àfáàní ọ̀pọ̀lọpọ̀ ò mọ nǹkan ìfẹ́ tán ní sáfà náà fi ń tẹ̀lé sòtòrí náà àpàtànà bá wù. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ láti wà pé àwọn tí ẹ̀rọ máa ń ní ẹ̀rọ kan ò gba ọlọ́pàá ọba pé ọba အော်သူတွေတော့အာဝကံတတ်ရှိတတ်ပါပေါ်အဝေအော်မင်းဒီကျဲဒီခွားလေးမလေးတဲ့ဒီကြာဟိုဒီကမ္ဘာကဘုရားလည်းထားဒီဒီကိစ္စမှာဘာလို့လဲဒီလိုပါနာမည်လေးကိုဒီကောက်ရှိပလောရောခူရူဂျာလ်ဘူကာဘ so ah, nǹkan tó wà personal ni ọba fẹ́ kó ṣe nǹkan personally kò lè wo òun láti ṣe nǹkan yẹn nísìn ọba fẹ́ fún yín nípò kan pé kẹwàá jẹpò kan so kò sí nǹkan tí ó burú tí wọn bá wò pé òun ò fẹ́ gba ipò yẹn ṣe nǹkan tó wà personalism ni ṣe ti ṣe mọ́ bùkárí ni pé kí àwọn lọ sílé ọba máa lọ ká àwọn ọba bíbà táwọn ń yẹpẹrẹ ìmọ̀ ẹ̀sìn ni so ẹlòmíì rẹ̀ lè má rí bí àwọn ṣe rí yẹn alimami Sufyan bin Sa'id Thawri alayhi rahmatullah ọba fẹ́ fún wọn jẹ ipò ẹ o fẹ́ sun wọn mọ́ra ó fún wọn ní ipò kọ̀dọ́ pé ká máa ṣadájọ́ ìmáàmù yìí yóò gbà wọ́n sá kúrò ní òun tí ọba wà wọ́n sá lọ lórí ẹ wọ́n tún lé wọn débẹ̀ náà wá wọn débẹ̀ wọ́n tún sákúrú ní sáró lómi ìmọ̀mù yìí ó ṣe kí wọ́n gba ipò yẹn ọba kì í yẹ wá tún ọba ṣùgbọ́n wò pé àwọn ò fẹ́ ṣiṣẹ́ lábẹ́ ọba torí pé àwọn ohun ọ̀fẹ́ jẹ́ pé táwọn ó mọ̀ sọ èyí tí ọba fẹ́ ni ṣùgbọ́n ṣe nǹkan fẹ́ ṣe yẹn ni the right thing ẹ̀ẹ́ ìṣàbù tuntun wọn náà ni ara wọn àfẹ́sì yìí tí wọ́n gba ipò tí ọba fún wọn wọ́n dẹ̀ dúró sí dójú òdodo ṣùgbọ́n nípa òkú wọn lè dúró sí tó dójú òdodo òun ó máa lọ sọ tó bá fẹ́ tóun bá gba ipò tó fún òun ó lè ṣe kíni ó lè sá ó lè ṣe kíni ó lè tán ẹ̀ dáàbò anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní man ata abawaba sultan of tutin man ata abawaba sultan of tutin ẹni tó bá ń lọ sí ọ̀dọ̀ àwọn olórí àwọn lọ́balọ́ba fìtínú ó ba sọlọ́ jẹ́ pé ẹlẹ́ ráfà kó mọ sọ ìtẹ́ ìtí ẹ̀sìn ni kò sọ tí ó ti ní sìn ìjọ tó bá fún ní ipò kan lọ́dọ̀ olórí tó ní kó súnmọ́ olórí ẹ̀kan rí pé yóò change yóò wá rí pé nǹkan tí ó mọ sọ àwọn nǹkan tó fẹ́ ìjọba nǹkan kàmára nǹkan fẹ́ gbọ́ ní mọ sọ yóò ṣe rí òtútì ọ̀rọ̀ náà sọ bá ẹlòmíì rẹ̀ ni yóò dúró tí tí ó mọ̀ ìjọ tí ẹ bá fẹ́ kí n sọ nǹkan tí ọlọ́run fẹ́ kí n sọ màá sọ ìjọ tẹ̀ bá rẹ̀ ti fẹ́ kí n sọ tọ́lọ́run sọ mọ́ èmi náà ṣe kí ni màá kúrò ṣùgbọ́n kò ń ṣe gbogbo èèyàn ló lè ṣe eléyìí so èyí tí mọ́ Buhari ṣe ìyẹn àwọn fẹ́ fi pín ìmọ̀lẹ́ ṣùgbọ́n kára ni tó ṣe kó lọ ń kọ́ ọba àbó ló ń kọ́ ọmọ ọba ńlé eléyìí náà kò ṣe pé nǹkan tó jẹ́ haram lópin ìgbà tí ó bá ti dúró ti òdodo ọláwà rẹ̀. Thank you. Khi đã chúng tôi rồi, tôi khi của anh vẫn đang theo sở thì hay là của anh Thank you. táwọn ẹ̀jẹ̀ ti gbọ́ ẹ̀fà yóò fi ṣe ọlọ́run lè rò pé kò sí náà sí wọ́n ṣe àlà Nam ìṣe tí Imam Ahmad ṣe sí àwọn ọmọ ẹ̀yà wọn ní ìpèsè wípé àwọn jẹ́ pé ntí ọba fẹ́ nígbà tí wọ́n rí àwọn threats tí ìmáàmù ahmadu padà tún wá lé mọ́ wọn lẹ́yìn ìgbà tí súnà ti padà rinlẹ̀ ṣé ààrí rí nǹkan yẹn gẹ́gẹ́ bí ilé kókó pé sì ń sí àwọn ọmọ ya wọn yẹn tí wọ́n ní àwọn ẹ̀rí táwọn náà gbára lé gẹ́gẹ́ bí àwọn hadith ta ti mú hadith Ammar àti aya illa man wa qalbuhu mutma'innun bil iman ṣùgbọ́n yẹ kí Imam Ahmad kí wọ́n pádọ̀ wọn kan ṣàmójúkúrò fún wọn. Mo ti ṣàlàyé nǹkan tí mo máa mọ́ dúró. Àwọn owó hadithi Ammar ní à ń gù tí àwọn èèyàn fi ń wò. Àwọn ní hadithi Ammar ni àwọn kèfèrí bú Ànábì sallallahu alaihi wasallam Ammar kọ̀ fún wọn. Àwọn wá na Ammar. Ṣùgbọ́n tó wò lè bí ẹ nínà yẹn mọ́, òun ló sọ gbólóhùn kúfúrú tó di sọ náà nàbí sọ lọ́wọ́ àfẹ́rẹ́ ẹ̀yin wọ́n kàn ń sọ fún yín pé àwọn máa nà yín tẹ́ ẹ̀ bá sọ nǹkan báyìí wọn àti nà yín ẹ̀yin ẹ ti ṣe kí ni ẹ ti juwọ́lé ọ̀rẹ́ jì so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí pọ́ìntì ibi àdìsá àmọ́ òtí ẹ̀ ń lò bí màmá amadu ṣe gbọ́ ọyẹ́ nìyẹn so sáwọn ni wọ́n right àbáwọn tọ̀hún yẹn ni wọ́n right kọ̀díyà mí nìyẹn ẹgẹtẹ ṣùgbọ́n táàdì tí màmá amadu mú yẹn ká ní pé màmá amadu lọ mú sáàdì táwọn yẹn náà mú àwọn yóò ṣì lò ṣùgbọ́n táwọn bá mú sáàdì tí màmá amadu mú ó ṣeé ṣe kó ṣe pé torí pé nọ́mbà àwọn pọ̀ kẹ́rù tètè bá àwọn ọba yẹn wípé gbogbo àwọn àbá àtàwọn aráàlú náà nífẹ̀ẹ́ sí òun ni àtikólẹ̀ kan báyìí ṣé eléyìí ò ní pa pé kí wọ́n gbàjọba wa adé kí àwọn ọ̀jọ̀ba yẹn náà nìkan tètè ṣe bọ́tú ọ̀nà tó yẹ kẹ́ ẹ dúró ti nǹkan gbogbo yín sátẹ́yìn kéde mú sáàdì tẹ mú yẹn ìtàn bá bàjẹ́ ojú tí mọ́ máa mọ́dún fi wò ó nìyẹn ṣùgbọ́n nínú àwọn sàábẹ́ àdìsọ́lá àtọ́lá ìbí Mas'ud radiyallahu anhu ó ní tábàláwọn òkùnmẹ́lẹ́gba méjì lórí nǹkan mo sọ nǹkan yẹn ò ní yọ fún mi lẹ́gbàá méjì yẹn tàbí tó wá ṣe pé wọ́n fún mi lẹ́gbàá méjì lórí pé kí n sọ ọ̀rọ̀ báyìí kí n níjẹ́ kan fún mi ní ẹgbàá méjì yẹn máa sọ nǹkan yẹn so ìṣèhádù kí ni ẹ̀bẹ̀ mọ̀sọ́rọ̀ dọ̀rọ̀ ọ̀dọ̀ aláwọ̀ àná so mọ́sálà yẹn ni mọ́sálà ìṣèhàdíyà so bọ̀ nílé tí wọ́n máa mọ́dún lè mọ́ wọn ó láǹfààní tiẹ̀ náà sọ á rí pé yára bí eh, màáyìn òun náà padà acknowledge pé áá ah, ah, kò sẹ́ni tó lágbọ́yé tó ẹ lórí ilẹ̀ táwa yìí so kò tẹ́lẹ̀ yẹn ṣe lọ́wọ́ láwà á. Amen náà ọ̀rọ̀ ṣe fídíò kò ṣe fídíò masala ìṣẹ́àjíyà rẹ̀ ṣàlèkè ṣe fídíò àìṣe fídíò àwọn àfáàsì wọ́n pín lórí rẹ̀ àkọ́kọ́ ní ṣe fídíò àáfún ní ìdájọ́ píkṣọ àmọ́ fájì àníṣọ́lá àfọlá ó kọ súrà fún wa bẹ́ẹ̀ àmọ̀ yẹn ṣùgbọ́n ṣé súrà tánẹ́bí kọ fún wa ṣé ó dórí píkṣọ èyí tá a mọ̀ ń yá àwọn apá àkọ́kọ́ wò yẹn lọ náà àwọn míì ní kò dórí yẹn tí píkṣọ tánẹ́bí ń sọ ní píkṣọ tí èèyàn fi ọwọ́ yá tánẹ́bí ń sọ nísìnyí èèyàn gbé ẹranko kan àbí èèyàn wá bẹ̀rẹ̀ sí yà pẹ̀lú ọwọ́ rẹ̀ hadithi ashaddu nasi azaban yawm al-qiyama al-musawwiru ipa àwọn yẹn lórí fẹsí kò ń ṣe ni tí ó mú kámẹ́rà tó wá tẹ bọ́tì nìkan tí ó wá ṣe hapsun kan yẹn tí ó di nǹkan mẹ́lẹ̀ ìṣúpẹ́ ni a lè sọ yí pé ó ń yà báyìí ó ń yà báyìí sòtòrí ara àwọn àpá àti pictures tí a ní ìyẹn photograph photographic eh, picture àwọn tán yọ kúrò pé hadith sura wà applicable sí èèyàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá tí wọ́n sọ eléyìí náà wọ́n ní tó bá ya photographs kalẹ̀ tán àwọn abẹ́rẹ́ rẹ̀ kí nǹkan fi ṣe bẹ́ẹ̀ kí nǹkan tó yá nísìnyí tó yá photograph sọ ọmọ obìnrin tí kò borí tó ṣe ọrùn rẹ̀ lápèjúwe àbóṣí kiri kan so ìyẹn common sense ni pé eléyìí takẹsì wọ́n bẹ̀rẹ̀ pé nǹkan tó yá nǹkan tí ó kì í ṣe tó takẹsì ni tó yá so ó máa kú jíjù wípé kí ni ó yà á kú àti èèyàn tó yà tó wá sí pé torí remembrance ló fi yá wọn á ní ìtàwọn èèyàn ànábì Nuhu alayhi salatu wassalam torí ẹ̀ béèrè àwọn èèyàn wọn kalẹ̀ náà yẹn وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونصر شيطان tí wọ́n tán fi gbé èrè kalẹ̀ èrè àwọn èèyàn fún remembrance sẹ́ni tó ń ṣe sura photographiya photography tó ṣe pé nítorí remembrance ni ẹnìyẹn ti kó sí nǹkan tí ẹ̀sìn takùn ọ̀rọ̀ kó yà á kọ́ là ń sọ nísìn ọ̀rọ̀ kó ti yà á kalẹ̀ nítorí yà kalẹ̀ ń sin ní tó máa líìdì sí lélẹ́yìí sọtẹ́kọ̀ tó remembrance ni wọ́n gbé kalẹ̀ ní ọmọ ẹ̀ lè dé kówókówó máa sọ di large size tí ó ṣe fẹ́ǹsì tí ó gbé sílé ẹlòmíràn tí yẹ wọn ti kó kí eléyìí ká máa lọ ṣe sùjúùdù fún aláwọn tó ṣe kán gbé kọ́ fíto ẹ̀kọ́ tó àwọn ṣéwù tán fi pápò nísì ẹlòmíì kíkọ́lé pé kó tó jáde láàárọ̀ yóò ṣe kí ni yóò ṣe sùjúùdù fún yóò ní lọ mú lọ ẹgbẹ́ ìtàṣéwù ẹ ṣàánú ní kankan wọn ra so yẹ common sense nìyẹn so ṣùgbọ́n èyí tó ní ṣe pẹ̀lú motion picture irú fídíò báyìí àwọn míì ní kankan náà ni torí pé títà ń pè ní motion picture yìí nìyí òun náà ordinary picture ni tó ṣe pé wọ́n kàn ṣe tó ń fàtì òun ni so ibi kò sí yàtọ̀ static picture náà ló máa di motion picture ni wọ́n kàn ń ṣe kó ṣe kíní kó yára ni àwọn míì ní wípé ìyàtọ̀ ń bẹ ń bẹ gbàtà tí ń ṣe tó yára yẹn ni ìtàn wò ní ká sọ̀rọ̀ lé lórí ká má wo kí ni ìpìlẹ̀ yẹn ìtọ́ wà ń sin òní ká sọ̀rọ̀ bí lórí sọ ní àpèjúwe rẹ̀ bíi mírọ̀ ni bàbá gbé mírọ̀ kalẹ̀ nísìn àárẹ̀ra wa ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tàbá tó kúrò ń bẹ́ kí ni a ṣì ní ìtọ́ wà lára mírọ̀ tó rẹ̀ yẹn súrà náà ni wọ́n á pèlè lè lágbọ́wá wọ́n fi ní tìfá a lè wo mírọ̀ ànábi wo mírọ̀ sọ̀rọ̀ lọ́sọ̀lá àwọn tàbí wo mírọ̀ so nígbà tí nǹkan yìí ò bá ti wà kákìkì ni so ká mọ̀ fún un ní ìdájọ́ tí anẹ́sọ̀lá àtàkàṣọ kò bá àti pé pé kí ní ẹ̀ńfàṣì náà ló bí ṣe kì í so kọ̀díyà òkùnrọ̀ bákan náà yìí sin ọ̀pọ̀lọpọ̀ wa la máa try láti gbé kí ní cctv sílé wa bẹ́ẹ̀ yẹn ṣe ń bọ̀ wá tó fẹ́ wọnú ẹnu ọ̀nà rẹ àbí wọnú ṣọ́ọ̀bù ẹ̀ ló ti ń ṣe ló ń fún ẹ ní nǹkan tẹ́yìn ń ṣe òun ní bó ṣe ń ṣe sọ́ṣà máa mú ágúmẹ̀ntì ẹ̀ static picture tó wá ń pa wọ́n increase kìíní ẹ̀ sápò àmàmú yẹn náà wà ìkàn yẹn ti wà so easy ayé ẹgbẹ́ òun wọ́n ẹ̀ṣẹ̀ ọlọ́pọ̀ negative tí wọ́n fi mú picture jáde nísìnyí nǹkan yẹn ti yára kọjá ìkàn yẹn àwọn mìíràn àwọn àfa àṣìkàkú ìpè rárá lẹ́sìn máa ráwọn mìíràn àwọn àfa wọn kì í ṣe fídíò wọn á ní ẹmọ fídíò àwọn ìdájọ́ kan náà ni ó yẹ ká ti gẹ́sì tí wọ́n ti ń bọ̀ wá. ẹlòmíràn rẹ̀ sọ́nà àwọn àfa wípé láìfù nìkan ní kẹ́ ẹ ṣe nísìnyí bá a ti ń ṣe nísìnyí tá à ń ṣe láìfù àbí ṣèlú láìfù ni sheikh sọ́ọ̀dà al àfúrò lọ́wọ́ tààlà mufti saudi nísìnyí wọ́n bá láìfù wọ́n ṣe kí ni wọ́n bá láìfù ṣùgbọ́n lẹ́yìn láti rìn wọ́n sọ pé ẹ̀yin tẹ́ ẹ bá lọ kíìpù ni ìkọ́jú yẹn lẹ́yìn ẹ̀ṣẹ̀ ẹ ti transmit ẹ̀ láì táwọn èèyàn ṣe kán rí ṣùgbọ́n ẹ má lọ kíìpù ẹ̀ tẹ́ má lọ kíìpù ẹ̀ ẹ̀yẹ lẹ̀ṣẹ̀ ṣùgbọ́n pòlíṣọ̀ ti ṣe ìdán wà nísìnyí mufti ni wọ́n ayáti fìbọ́rì la máa wọn bẹ́ẹ̀ kò sí mọ̀ ṣe fẹ́ ṣe àwọn ọbọ̀ wọ́n wà ní ìjòkó pẹ̀lú àwọn ọba àwọn ọmọ ìyá fọ́tò owó bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ọba ọba bẹ́ẹ̀ sẹ́yìn ní nǹkan tó ń ṣe nígbà àpá àfojúpò mọ́ kí ibùpé kan máa ṣe fídíò kò sí ìgbà rẹ̀ láwùjọ tó ṣe rí pé kò ní àtẹ́ǹdì àwọn nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ìjọba àbí tó bá ní í ṣe pẹ̀lú tó bá fún àyẹ̀wò wọn àyà fún àyà píkṣọ̀ sẹ́yìn yẹn ti di yíṣù tó ní agbára wọ́rọ̀ kan mọ́ pòsíṣàn rẹ̀ wípé pòsíṣàn mi lé under normal circumstance ni ìdífẹ́rù kan báyìí ṣùgbọ́n nǹkan máa ń ṣe kí ó máa ń ju agbára yẹn lọ nígbà míì nísìsiyìí tá a máa ń gbójú títí yìí sí orin òwò ẹlẹ́ẹ̀kọ́ èyí tó ṣe bá ààrẹ tó ṣe kí so kò sí bóyí fẹ́ ṣe bó bá lò wó lẹ̀ gan-an fígò ìgbójú sókè kò tún lè lọ borí gbá òpó náà báyìí ló gbójú sókè náà nì òórò obìnrin tó ń ṣe obìnrin tó ń bọ̀ wà gbójú sẹ́gbẹ̀ẹ́ bí tó tún lọ gbójú sí yìí ó tún rẹ́ lómi náà fẹ́ gbà ah! so ti di nǹkan téèyàn ń bá yìí ṣùgbọ́n kí ni the correct correct position náà ni pé nǹkan tí ò da ò ṣe ní kò da ìfá pé kìchín náà ti wá ṣe kí ó ti pọ̀ kò túmọ̀ sí sọ pé nǹkan yẹn ṣe kí ó da ṣùgbọ́n bá a kàn ṣe mú nǹkan yẹn yóò ṣe kí ni yóò tún fú yẹ tẹ́lẹ̀ àwọn afá àmọ́ sọ pé kí iná amúra ìdàdọ́ kọ tàfà tí nǹkan bá ti di pé ó fún pínpín ìtàfà yóò ṣe kí ni yóò fẹ́ olójẹ́ pé sì ká jẹ ẹran ẹlẹ́dẹ̀ ká jẹ òkú ìlete kí ni ìdájọ́ rẹ̀ haram ṣùgbọ́n fún ọtún rà fi màmá tọ́tí bẹ́ẹ̀ ra mọ̀tàjà bí fi ìdè ẹni tí làlùrí bá mú tí orí nǹkan tí ó jẹ ńkọ́ kì í ṣe èkú lẹ́nu yóò ṣe kí mo rò pé ẹgbẹ́ ti sọ́kò túmọ̀ sí pé káàdì òkú ń bẹ tí òun ṣe wọ̀ mọ́ òyìnbó náà sì ni ṣùgbọ́n làwọn ilé gbẹ̀yìn tí yẹn ṣe kí tí yẹn jẹ́ àìròmíyìn ẹ̀sìn tí wàá dàrú mọ́ wọn lọ́wọ́ yìí yóò wá lọ mú òpípẹ́ làlúrí yẹn yóò wá sọ làlú di etí ó fi ṣe làlúrí nígbà tí yẹn sọ pé àlejò kún àlejò kún kí ni ẹ̀rí pàdé ìdòkú gbèsè à ṣùgbọ́n bá sọ pé wọ́n tó rà á ti máa sọ ayé ẹ̀kọ́ so ṣé ìtayà yẹn sọ nìyẹn àyà ń sọ̀rọ̀ nípa àsìkò bàlúrí ọtí mímu haramu ni ṣùgbọ́n yẹn kan wà ń tó ṣe wípé oúnjẹ oúnjẹ nǹkan bí abisikíìtì ló ń jẹ ẹ inú wa sápa lórí ó sápa lọ́nà pé kò ìtọ́wọ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kan ló gbé ọtí kalẹ̀ ẹ̀gbẹ́ tó wà tó lè fi ọtí yẹn fi ti kìíní ẹ lọlẹ̀ ẹ sọ̀rọ̀ ó lè fi fi ó ti mú tí ní àbí ṣùgbọ́n làlúrí nìyẹn so ká bèèrè lọ́yàn kan nísìnyí lọ pé a lè mọ tí náà ṣèbí tí nǹkan máa fún yàn lọ́rùn fẹ́ pé tí yàn wá rí yàn lè wọ́n náà wo ohun tó sọ náà àsìkò làlúrí yàtọ̀ sásìkò tí ó kì í ṣe làlúrí sí mo rò pé ọ̀rọ̀ yẹn clear so sheikh suleiman ruhaili èmi náà wo kíní kírísùn ẹ̀ ní táwọn sọ ni pé kò tiẹ̀ fọ́ọ̀lù sí abẹ́ àdìsí yẹn ni kò tiẹ̀ ń sọ pọ̀ eléyìí wọ́n sọ sáìdì kan táwọn fíìmù so àwọn àáfàá wọ́n ṣe kí wọ́n ní mú kí fọ ọ̀tọ̀ọ̀tọ̀ lórí rẹ̀ tí ó ṣe é sìn ṣé kọ̀rọ̀ bí rahimahullahu ta'ala wọn kì í àkíyè lórí ìkíní wọ́n ti invite wọn fún lẹ́kítọ̀ wọ́n lẹ́rìí pé kí n kọ́ fẹ́ ṣe fídíò lẹ́yìn lè padà so ṣé kọ̀ọ̀kan àwọn máa lọ ṣùgbọ́n tó bá lọ wọn á sọ fún ẹ mọ́ kí kú kìíní ẹ̀ ṣé kàlàlùbá náà rí rahmatulá àwọn á sọ wípé inú nǹkan bẹ́ ẹ lè ṣe fún àwọn nǹkan tó bá wà educative nísìnyí bóyá èèyàn kan describe bó ṣe ṣe hajj nǹkan kan mọ́ra pé ó ké wọn á fi àdíyìí ti Aisha rọ̀jà lánàá kó ní ẹṣin tó níyẹn ẹ́ àti ìsinmi portrait ẹṣin tó ní ìyẹ́ ipò ní tó fi ń ṣeré so wọ́n á wò pé ìyẹn lára àwọn intanet ti ṣe exception òun yẹn so àwọn afá ní oríṣiríṣi view lórí ẹ̀ so ní sí àwọn aṣọ pọlágbọ́dá mú tẹ́lẹ̀ nítorí pé nítorí ọ̀rọ̀ sóra ẹni ọmọ tó ń sọ ṣé fi ń sin àṣejù tí wọ́n ń bí nǹkan yẹn ó sọ tí wọ́n wà convince lé lórí tó fi sin lọ́wọ́ ṣùgbọ́n masala ẹni láàrin àwọn alùsùnà sí wal jama'a gangan masala khilafiyya ijtihadiyya so gbogbo wọn gba àdìsí súra wọlé ṣùgbọ́n ṣé kìíní yìí fọ́ọ̀lù sábẹ́ súra kánà ní tí ó ní ká má ṣe àbí kò fọ́ọ̀lù síbẹ̀ títí dẹ́nu òsì kò yẹn so àwa lè má dá ìran nítorí irú nǹkan báyìí àti tí wọ́n ṣe pé ẹni yẹn ó ń promote aburú pẹ̀lú àwọn nǹkan bẹ́ẹ̀ wallahu a'lam. Àwọn òṣèrè ọ̀pọ̀ ìwọ̀n, àti sọ̀pọ̀ ìgbé